أعوذ بالله من الشيطان الرجيم من أمره ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته هذا وقتكم الله هذا وقتكم الله هذا يصلى عليك رجعتي بالفعل محمد صلى الله عليه وسلم ìjáàtì ọlọ́ọ̀kọ́ máa bá àlẹ́bí àwọn ará ilé wọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá tẹ̀lé ìlànà wọn ti fi jọ bí wọn ti á nà. ṣàbáà ó di mẹ́wàá lónìí gẹ́gẹ́ bí pẹ́ńsìlì ètò wáyé látọ̀dọ̀ ṣàtọ̀ ìṣòro tó tó sọ wípé jìnnà tí ó lọ lọ́rùn jìnnà tí ọ̀sẹ̀ tó kọjá yìí òun ló jẹ́ ṣàbáwò wá bí ló ti rí àwọn bí òun sì jẹ ọjọ́ sọ́ndé òkú ṣàbáwò pé mẹ́wàá ọ̀rọ̀ náà ó fi bọ́lá ọjọ́ mọ́kànlélógún àbí ogójọ́ àbẹ̀lọ́ lọ́jọ́ tó bá wà láyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ tàbílẹ́sì bí ìbú ṣe ń kẹlẹ̀ òkè ẹ̀lẹ̀ àwọn táyà àwọn já lórí ike ó fi jẹ sàárẹ̀ àfisí mẹ́rin ọ̀pọ̀ ju àwọn tọ́ka ìlọ́ba rẹ̀ lọ. ní ilé sọ fún fíọ́sì àtò ẹ̀tọ́tẹ́ta kí èsì ilé tó ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ ìyàwó ọ̀pọ̀lọpọ̀ fámìlì làyàwó ń ká òkè làwọn ti ṣe ṣùgbọ́n àyàwó náà nígbà ọdún yá wọ́n sọ ẹni wàhálà boko haram lè jẹ́ wọ́n wọlé àti wàá rò pé ní apá àbáàdì wàlẹ́ àwa àwọn tó lọ Niger àwọn Ghana àwọn lọ so nípa bá ti jọ nǹkan káwọ̀ òun lè fàyà á dáwẹ̀ á sì jẹ á sì sì lè jẹ tó gbà lẹ́sẹ̀ a bá jẹ àwọn ọdún ẹ̀sìn ní odidi ọjọ́ mọ́kàndínlógún ìkójọ láti ta padà kálukú náà lọ bí ìyàwó rẹ̀ tó bá délé ṣé àbí ọ̀dọ̀dọ̀ nǹkan kan sọ̀rọ̀ àti bí àdìsí ìyàwó aráńṣà lọ́bí àwọn arìnrìn nínú Buhari òun á máa jẹ ààrẹ sọ̀rọ̀ yéṣẹ̀ tóun ó sì padà sọ nínú kéde o ṣàbàn àti àwa náà sí lásìkò láti san àwọn tá a jọ́kùnrin náà bóyá ara wọn ọ̀yà bóyá travel àbáwọn nǹkan míì a ní opportunity ká tètè ra àwọn wa àwọn tá a bá wá jẹ àwọn sọ̀rọ̀ àlọ́dún sọ̀rọ̀ máa lọ sọ́nà ó máa ń gbá àwẹ̀ pọ̀ nínú ṣàbán ó dà ìyá Aisha ó ní gánà yẹ̀sùlù ní kúlà àdàbí àwọn afẹ́ gbà tán sòtòrí pàtàkì kìíní sọ pé àgbọ̀dọ̀gbà àwẹ̀ ẹjọ́ kan àdúgbò méjì po rọ̀mọ́dọ́n tẹ́lọ̀ lọ́dọ̀ ọba ti kan lọ́lé ti kásítọ̀pù wọn àyàfà òun tó bá já síka tí mo ń gbà tẹ́lẹ̀ lọ́yà bí àwọn ìwọ́n lé tọ́ kọ́lọ̀ tó jẹ́ tẹ́lọ̀ lọ́dọ̀ fún aláyé. lẹ́yìn eléyìí abẹ náà àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò ìkọ́lọ̀ tó sọ wọ́n lẹ́sọ̀ wọn gẹ́gẹ́ bí tí mo gbọ́ tí wọ́n ń sọ lẹ́ẹ̀kan lẹ́yà bí ọjọ́ àgbẹ̀bá wa tá a jọ kọ àtìyàwó ká máa fúnra wa wá gbọ́ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí ó wọ̀n bí ó dá ilé ara tí ẹ̀sìn tó fara mọ́ a bá ń sọ̀rọ̀ tá a bá ń sọ̀rọ̀ àwùjọ kò sí ibi tí bí àwùjọ ti àwọn fámìlì rẹ̀ náà àwa náà là ń bọ́ sínú àwùjọ àwùjọ àti táwọn fámìlì wa láti dá tí fámìlì bá ti lè dàrú kò sí èrè jí àwùjọ ló dàrú kọ́lọ̀ kó tó ẹ̀bí ẹni ọkọ̀ wa ṣe ṣùgbọ́n lọ́dún yìí abala ní ìlọ́sùn ní ká gbé yẹ̀wò abala tí wọ́n ní ká gbé yẹ̀wò torí ti ń jẹ́ dáwà náà ó gbọ́dọ̀ wà níbàámu tí ń fi ń ṣẹlẹ̀ lónìí kéèyàn ọlọ́mọ sọ ọ̀rọ̀ tí ò rẹ̀ ní bá fáwọn èèyàn wọ́n fẹ̀ máa sọ lọ́wọ́ èyí tí ò bá sùn gan ẹnu àní ọmọ lọ tọ́lẹ́ẹ̀tì so èyí tí ò lọ tọ́lẹ́ẹ̀tì ó lè lọ ra bí a rí kúlíkúlí sọ̀kò wára náà fi panu díẹ̀ díẹ̀ tí ó ní ilé ẹ̀ báwọn eléyìí sọ tí ó rẹ̀ bí bá ń fi kankan ní kẹ́lé dínú dìde gan so a gbọ́dọ̀ wo tó ń ṣẹlẹ̀ láwùjọ ìyẹn ni ó rẹ̀ bí bá bàbá làbáwọn èèyàn sọ̀rọ̀ wọ́n ní ká sọ̀rọ̀ nípa sàṣírù ìfàkè ìlàpá tí ó sì máa ń ní tó máa ń ní níbo nínú albaitu muslim ní mùsùlùmí jàmbá ìtẹ́ pé bá fẹ́ yẹjú gan ni pé fámìlì wa ṣùgbọ́n àti mọ̀ pé fámìlì afẹ́ akọ̀ àmọ̀ náwó ló fámìlì àmọ̀ ṣètò àjẹ àmọ̀ àràsọ àsanwó iléèwé àwọn ọmọ àlọ iléèwòsàn àtàwọn nǹkan méè tó tó ṣe kéré tó tó jọ nínú ẹbí wa àwa náà mọ̀ kẹgbẹ́ nínú tí ń ṣẹlẹ̀ lóòrùn léyìí tí ọba ti pa kókè ní ọlọ́run torí pẹ̀lú ní ìgbà rò pé ara àmì ni kéèyàn kẹ́kọ̀ọ́ ẹlẹ́ àtàwọn ọmọ kéèyàn kọ́ lọ sínú kájí àbí ká lọ ṣọ́práìtì ká lọ tantalizer àtàwọn ẹkẹgbẹ́ wọn tí èèbá ti ṣe pé pàràmò òun làwọn fẹ́ lọ jẹ́ bẹ̀ àbí ẹlòmíràn pàràmò ni ilé ọdún tòní ọmọ báyìí ìgbọ́dọ̀ tó yí fún ìgbẹ̀yìn náà tó wá tantalizer ìwádọ́là ẹlòmíì rò para mú mi tó bá dáwọn ìlú ní ibi sáré arábíà kọ́tọ́rù gan mélòó ní ìyàwó wọn ní òkè jẹ ńlé tó bá dáàsì kó jẹ wọ́n kẹ̀pé ni pé kíní kan su kíní kan nọ́mbà sósòsò wọ́n ti ní nọ́mbà wọn lọ́wọ́ wọ́n kò ń jẹ ní fún ẹ ní ìsìn gbogbo sẹ́yìn pé tó ìlú tiwa yìí kọ́lọ́wọ́ ìlú tẹ́kọ́ ti fi gí dáná tójú òsì àwa sán rẹrẹrẹ ṣé èfígbó ti kọ́ ba yé èèyàn jẹ ṣé yóò ti di passive smoker ṣé yóò ti mu èéfí yó tí ó tún wá rí sí pé tọ́nà wà ní kówọ̀ náà fi ti kékeré òkú dáná ìlú tó ti di yí dáná búrẹ́dì táwọn ayé ti advance ẹni pé electric oven òun náà ń lò ní ìsìn ṣùgbọ́n tó ti wá dùn sí tí wọ́n tún fi dáná búrẹ́dì igi tọ́jà pàrọ̀ tí wọ́n ṣe búrẹ́dì mo ní ẹnìkan tó ṣe búrẹ́dì kò fẹ́ẹ̀sì rè òsì jọlọ ní olè jọlọ ojú tí ń fèsì náà lójúmọ́ ẹ lọ wà àwọn tó yẹ pé búrẹ́dì oúnjẹ náà lójú wò ìjọlọ kò lè jọlọ mọ ní òsì jọlọ èéfín sọtáyé ti lájọ ni pé éjì rẹ ìgbé bẹ́ẹ̀ ẹ gbé sínú ovo electric ovo yóò bẹ búrẹ́dì yóò bẹ ẹsẹ lọ tí ó sọ dùn tó kéde lọ ilé èéfín lọ tó èyí tó sì bá ti wà èyí ọmọ ara wà fẹrẹ kan fi àwọn alẹ ìyá ń jẹ àwọn eléyìí tó bá wá rí tó súnmọ́rọ̀ pé àràmù ní kéde tó ṣe nǹkan báyìí so ìgbà tó bá rí bẹ́ẹ̀ a fẹ́ gbé yẹ̀wò ipa tó sì lè ní nínú ẹ̀bí àwa mùsùlùmí kí wá ní alahallu islami dídùn báyìí kí ni islamic solutions tó fi já sí pé òsì ò lè kó bá ẹbí tiwa nípa afẹ́ sọ̀rọ̀ lábẹ́ rẹ̀ àwọn agbẹ́rin tá a fẹ́ gbéyẹ̀wò pọ̀ màá wá máa mú kéékèèké nítorí àsìkò oṣù kan jẹ́ kí mọye àsìkò tí náà ló torí tọ́lọ́ kí ló gbà ìṣọ̀rọ̀ ara ìṣòfò tó ti gbà. alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ni kákọ́ sọ kí ni jẹ́ òsì gẹ́gẹ́ alifakuru dó òyìnbó tí wọ́n fún wọ́n fún ní recession nínú English tí wọ́n fún torí pé yẹn ni slang tá ń lò sí economic recession òsì sì tún débẹ̀ ó tó lè jù bẹ́ẹ̀ ló ń gbà mí torí gbọ́dọ̀ mọ́ economic recession àwọn àfọ́ àwọn àtẹ̀lé àtàdáhùn ti sọ ọ́ di kí ètò ọrọ̀ ajé kọ́ dàrú kó polúkú lóṣù kọ́mọ yẹrantí tá a bá wá ń sọ̀rọ̀ òṣì nínú manifestation pé recession wà nínú ìlú tá a fìmọ̀ pé tó ọrọ̀ ajé dojú lóòótọ́ ìtẹ̀mí ayé olùsì làwọn èèyàn ò ṣe kéde òun ni wọ́n mọ̀ gbé àwọn àfáà ní confess sí definition kan tó jẹ́ kó wà generally acceptable lórí ọ̀rọ̀ definition ìtò fàní wípé wọ́n nítorí pé lè àmà ní bí à tàkàlì wá àwálù náà tàkàlì fún àìrò fẹ́ẹ̀rí àwùjọ tí kálukú wá ń gbé ọyàtọ̀ ìṣe sí àwọn individual tá a fẹ́ sọ pé sólòsì ni wọ́n àbí wọ́n èso lòsì tó sì bá wọn fẹ́ra àbí ọ̀bá wọn fẹ́ra òun náà ṣe kéde o ó yàtọ̀ ẹ jẹ́ kí má wá. téèyàn bá wà ní èkó bá a ṣe ń sọ̀rọ̀ ọ̀kadà tí yóò gùn ní naira tó bá jẹ́ bàtà naira ni ọ̀kadà tó gùn naira lẹ́kọ̀ọ́ naira ló gùn ọwọ́ àwọn ìgbìyà naira sẹ́gbọ́n tí sẹ́ẹ̀dọ̀ pé ní ìsìn tètè bá ń lọ sí ibi tí màá fi wọ ọ̀kadà tó ọ̀dẹ̀ lẹ́kọ̀ọ́ yìí kọjá tó tó ọ̀dẹ̀ gbẹ̀rà ni màá fi wọ ní kéde o Ìbàdàn tí mo bá ní one thousand naira lọ́wọ́ èmi nìkan sí ti ìyàwó màá wọ ọ̀kadà ọ̀dẹ̀ naira lọ ọ̀dẹ̀ naira lọ nìbàdàn ó kú ètò ọ̀dẹ̀ naira màá fi jẹun tí n bá sì bọ́ lálẹ́ màá tó ní one ní ìdòwò mo lè mọ̀ tí ìdòwò ìsìn ṣùgbọ́n tí bá wà lẹ́kọ̀ọ́ kí ni níjàmọ́ olùsìnmí torí ti bẹ́ẹ̀ lé wọn mọ́tò tú ọ̀nà tó rẹ̀ dìbọ̀ ìtòkù lè mọ́tò tó yẹ o lè mọ́tò ìdí òfin tí ó tọ́ tó rẹ̀ o ráìsì tẹ́lẹ̀ ọ̀sà rírà nìbàdàn tí ẹ bá ráìsì seventy naira ẹ̀wà tá naira ọjọ́ lé naira tí máa ra pé ọ̀tá ten naira tí tọ́jẹ́ one hundred ten naira tí máa yó ó lè jẹ́ three máa rà lóṣù. so definitely tá a bá ń sọ̀rọ̀ òsì kèé ṣe iye owó tí mo àbí owó tí ń bẹ lákàntì mi la fi ń wọ̀n kí ló ń ṣẹlẹ̀ láwùjọ téèyàn ṣe kéde o téèyàn gbé tó máa wo ọmọ ìyá wa kan láìpẹ́ ìlú kókó ìlẹ́kù tó wá gbalé sí Ìbàdàn wàláì ní Ìbàdàn ilé four bedroom flat lèmi ń gbé lọ́wọ́ bí mo ṣe wà yìí hundred thousand ni mo ṣe ń san lóṣù ní ọdún four bedroom flat tọ́lẹ̀tì mẹ́ta òun ló ní ó sì ní kíchìnì tó tóbi kíchìnì tó ní stọ̀ ọ̀gbọ́n iye one hundred thousand naira lọ́sọ̀ lọ́dún náà gbọ́ mi ọ̀kan náà ọmọ ìyá wa òun gbà náà gbọ́ mi ó dìbẹ́ lórí àdúgbò lérí àtiwá ní muslim àwọn àdúgbò mi náà mẹ́mbà dẹ̀ bẹ́yà bí challenge bẹ́yà bí ìwúrò tẹ́gbà bí àwọn olùkọ́ lọ́bi three fifty thousand lérí àwọn muslim náà ẹ̀rẹ̀ kan gba three bedroom flat láìpẹ́ ó gbà ní hundred thousand naira sọ̀rọ̀ fẹ́lẹ̀ ṣe tẹ́lẹ̀ tí wọ́n bá ní two hundred thousand lọ́wọ́ ní Ìbàdàn tó bá gba ní hundred thousand yóò fún hundred thousand yóò fi kí yóò fi fọ́líṣì ilé irú ètò lè bá hundred thousand ó lè jẹ́ five hundred thousand nílé Èkó so ẹ bá ní five hundred thousand so lè jẹ́ olówó ní Èkó ìlúwó jẹ́wọ́n sẹ́kì ọ̀dọ̀ táǹkì báwọn kèsì destination kan sọ wà generally accepted. ọ̀rọ̀ òsì ní í ṣe pẹ̀lú àwùjọ àti kí o individual ẹtọ́ máa wò àwùjọ mo ti kọ́ sọ òun ká síbi táwùjọ ìjà àwọn individual èmi ò ní mọ́tò ṣùgbọ́n mo ní generator tí n bá fẹ́ ra petrol tí n bá ra petrol lápẹ̀rẹ̀ bí a bá ra petrol kákàdé one fifty litre tí n bá ra petrol four hundred and fifty naira three litre yóò fẹ́ five to six hours jẹ́rọ sọ́jà bí òye ẹnìkan ó ní generator ó tún ní mọ́tò pẹtrol tó wù ú lò lòdì mọ́ pẹtrol one five ni so ó fi wé èmi ní pẹtrol pé ní ohun four fifty so tó wò bá ní two thousand lọ́wọ́ olùsìsì ni kò tí ì lówó lọ àti individuals náà tó lè ṣe pẹ̀lú ọ̀rọ̀ òsì bóò láti wá mọ òsì ó ti aláwọn fundamental faith concept tó gbọ́dọ̀ jáde làwọn àbọ̀ àti inú àwọn ìtumọ̀ oríṣiríṣi wa fún òsì ṣùgbọ́n ìsọmọ aláìsí gbogbo òtúmọ̀ sí mẹ́ta nínú tí mo fi kí àbí alákọ̀ọ́kọ́ àwọn àfáàní bí jẹ́ òsì gan wọ́n ni wúwà ádámù lè kó dọ́rọ̀ aláàtà nílé mùtàsọ̀lábà wàlẹ̀ ìyàjá àṣàṣíyà nínú kan wà mẹ́lbà wà tọ̀há wà rẹ̀yìnká wọ́n ní máa bá ń sọ̀rọ̀ òsì ìtí ń jẹ́ bẹ́ẹ̀ òun ni inability àìlágbára àti àti kí ni o àti rí nǹkan tí èèyàn ń fẹ́ àwọn nǹkan tó oníbùkátà sí táwọn olóyìnbó máa ń pè ní basic needs or àwọn nǹkan tó jẹ́ necessities of life àwọn nǹkan tó jẹ́ pé ọ̀sẹ̀ tí ò ní bùkátà sí bó ṣe kó olóò jẹ́ báyìí pọ̀ ọ̀ráyé sátó ọba yé kékeré ó sì ní bùkátà sáwọn nǹkan o ọkẹ̀ lé lọ́dì bùkátà àti tó fi ní o àwọn èèyàn míì ní gẹ́gẹ́ bí kíni ṣé èèyàn sọ pé mo ráyé sá kọ́mọ wá sun abẹ́ bíríìjì kọ́mọ lọ sun ló kànga gẹ́gẹ́ bí kéèyàn ọ̀nà lágbára àti lè gbé tó sẹ́yìn pé èkó làwọn ilé ìgbé àwọn èèyàn sì sọ abẹ́ bíríìjì dìde lẹ́gbẹ́ àti ìjọba rìnọ́bẹ̀ẹ́sẹ̀ gbogbo rẹ̀ àwọn èèyàn mi ò ní lé gbé inú mọ́tò mọ́tò ibi tó bá bá wọn mọ́ ẹlòmíì sọ ló mọ́sálásí káàkiri tó bá sọ kámpọ́ọ̀sì kan lónìí yóò sọ kábàbà àti fúnra pé kí ló ń ṣe yọ̀bọ̀ wá pààrọ̀ kámpọ́ọ̀sì. ẹgẹ́ ẹlòmíì yọ kẹwò bìkan tó bá lójú pé bí àwọn awúsá náà pọ̀ bẹ́ẹ̀ yóò kẹ́lẹ́ fẹ́ ló yàyà kéde kẹwò náà bá wọn la súyà kó sábìlẹ̀ máa sọ pẹ̀lú wọn. kéèyàn ọmọ lágbára lórí ibi ọfẹ gbé ọmọ lè gbé ibi ọfẹ lọ́rùn wà mẹ́ńbà èyí ò lé wọ́n sọ sẹ́yìn báwo yẹn gbẹ́ pé kí ni owó wọ́n sọ ṣùgbọ́n èyí ọmọ sàánú ọdún ìsàlẹ̀ ìyá ń jẹ léyìí aṣọ ti ó ti lẹ aṣọ aṣọ ti gbó ọbẹ láàrin tiwa náà nígbà téèyàn bá rí ẹlẹ́yà tí dáàbò ẹ̀jẹ̀ kí oṣù ti látọ́ wà láìsí lọ́ọ̀bù ọwọ́ márùn tó ti kọwọ́ méjì téèyàn lọ́wọ́ mẹ́ta nípa ọgbọ́n àáfà bá sọ bá àáfà gbogbo o ti èyí ó ṣèlú pé àwọn aláìní ti gbé lára àbá yìí jẹ́bọ̀ tó lọ́pọ̀ sọ yìí wá fún á èyí orí tó kù jẹ́ àwọn àfọ́ àdé ti ń jó sí lọ àti tọ́ba tó jọ bẹ́ẹ̀ sẹ́ẹ̀dì wọ́n mú nǹkan mẹ́ta wá ní òsè ilé gbígbé èyí ó ní ṣẹ́ltà aṣọ wíwọ̀ kúlóòdì àti kéde oúnjẹ jíjẹ èyí ó ní sílé tó bá ti di pé èèyàn lágbára lórí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí olùsí jẹ́bọ̀ sí la pé olùsí

èyí jẹun láàárọ̀ kí ni ọjẹ lálẹ́ kèémẹ ọwọ́ àdàtà gidi àbá àbó òde kò lóde tẹ ìwọ lórí yọba àdàtà gidi ó lè ti sísẹ kò tètè kọ lọ́wọ́ láti àbó tètè tètè àbá yẹn ló ló ń ṣe tu ádì nígbà tí òsì fi ọjẹ wà láì sí báwo èèyàn fẹ́ra là ń sọ yìí a àfa òsì lẹ́nu òlu yìí ilé ọ̀pọ̀ tó tẹ́tẹ́ lò ní ìdí orí bára ṣé bára solution kíkà mọ̀ tọrọ fún bàbá tèmi solution ẹ̀rí àwọn èèyàn ọ̀rá sọ kọ́ fẹ́ wọn lọ́rùn wọ̀ ilé ọ̀fà tọ́já sí fẹ́lò míì tí èèyàn bá rí àánú èèyàn ó ṣe é oróbìn tọ́já pé the curb tó lò gbogbo the curb ti fè ó ti transparent kò nídìí kó o dúró ẹlẹ́yà bẹ́ẹ̀ ṣe yẹ̀yẹ́ o sì nílẹ̀ wà mo ti lẹ́lẹ́ àkàtọ́ ṣe bẹ́ẹ̀ tó bá àfa àti ẹ̀ sọ̀rọ̀ àfa àti ọlọ́run sàánú ẹ̀wọ̀n bá ó sì gbowó lọ́wọ́ àfa rẹ̀ wọ́n sì ra the curb wọ́n ra drop wọ́n ra sọ́ọ̀bù kódà ó tó ra fẹ̀ mọ́ ó sì gbé fẹ́lẹ́ àkejì jẹ àfáà mi ló ní gbígbé ẹ mọ́ sọ fún yìí èyí tí wọ́n fún ọ ṣe yẹ̀yẹ́ òun ṣe yẹ̀yẹ́ ọmọ ẹ̀yà rẹ̀ ṣé o ti àgbàwé àlùjẹ náà bẹ́ẹ̀ ó sì ní àwọn àfáà ní pé òsì òun gẹ́gẹ́ nìyẹn tó bá ti rí pé kí ni o àwọn nǹkan tá a ní bùkà àfáà sí ó nira èèyàn lágbára àkírí òsì náà àwọn ní ìmọ̀mù mọ̀lìkì àti ìmọ̀mù ṣàfi àwọn ti ẹ̀kọ́ mùtùmọ̀ mẹ́wàá wọ́n ní ti jẹ́ òsì òun náà ni wúwà aláyẹ́múlíkàlẹ̀ ìfà mọ́yẹ̀ sí ìnínà náà sẹ́ńtẹ́ ẹ̀bílẹ́ṣọ̀ ti fọ́wọ́ ẹ̀lẹ́kí àṣàfi tá a bá lò gbogbo apá àwọn àdúgbò lò jẹ́bọ́ sẹ́gbọ́n ti sọ̀sọ́ yé jẹ́bílẹ́ṣọ̀ alákọ̀ọ́kọ́ ó tọ́ àwọn kan bẹ́ẹ̀ ló wa bá a ti jókòó ìwé èso lò torí pé àlàmú owó olé ọ̀bẹ́yẹ tó ti kọ́ nínú wa ọ̀yẹ tọ́jà pé kò tiẹ̀ sí ìmọ̀lé owó olé kẹ́kọ́ tó dùn owó mi ìpèkè ni ó ti wà ńlẹ̀ wọ́n sì ró jẹ́ẹ́jẹ́ wọ́n sì raṣọ ọwọ́ tó a sọ pé òun ò sí náà àwọn olùsítà ń sọ bẹ̀dẹ̀dẹ̀sẹ̀ eléyìí àáfàá ní ti ń dótì ìmáàmù Málíkì àti ìmáàmù Ṣáfi'í àwọn náà sọ bẹ́ẹ̀ wọ́n lóun ní kọjá sí pé kéèyàn ìbò tó wọ́n ti sọ fi ṣe ẹ̀ ìjọba ẹ̀gbọ́n mi ò ní nǹkan tó jẹ́ pé kí ni o máa yẹ kù sí yìí nínú ẹ̀lùmọ́ ìtọ́ máa tó yẹ̀ nínú tẹ́bá ní mọ́ọ̀lù mọ́ọ̀lù èso property the longest táwọn èèyàn náà ṣe jẹ́ pé máa lù torí pé owó la fi máa ń ra gbogbo nǹkan yẹn náà ṣe máa ń pè máa lù lówó máa lù bẹ́ẹ̀ ni pé máa lákà ìtọ́já sí pé wọ́n lò ní òun ní jẹ́ máa lù òun ni pé ilé èèyàn ni ilé èèyàn tó máa tó yẹn nǹkan tó máa wà sufficient tó máa wà enough kéèyàn ọmọ ṣe kéde o kéèyàn ọmọ ẹ̀ ẹ̀rọ ẹ̀kọ́ ni o ẹ̀kọ́ yá ti di bedroom flat yìí ó ti níyàwó méjì ó ti lọ́mọ mẹ́fà ẹ mẹ́jọ atara wa jẹ ọmọ ọkùnrin wà lọ́tọ̀ ọmọ obe yàrá méjì ló wà ọmọ sọ yà yìí ọmọ ọkùnrin yàrá kan ọmọ obe yàrá kan ìyàwó kìíní yàrá kan ìyàwó kejì yàrá kan ìwọ́sọ ọjọ́ kan náà kọ́ yàrá kan yàrá ti bẹ̀rẹ̀ náà yàrá ti máa ń wà fún torí tó tún ọ tó wà tó fi ṣe kò fẹ́ kí ni o kò sí yàtọ̀ sí pálọ̀ ṣẹ̀rí àtọ́fẹ́ká ní yàrá kan lọ́kọ̀ báwọn àlejò ó lè lọ ṣe kí ni o tí wọ́n lè lọ ẹ lójú so definitely o lè sí ní òtí ìlú tó tún ọ jẹ́fọ́ sí táà sọ yé ní ìsìn definition kejì ni ẹni tó jẹ́ pé tó ó ní nǹkan lóòótọ́ ṣùgbọ́n kò ṣe kí ni o kò wà sọ̀fíṣẹ́ ìpọ́n lórí òsì náà lẹ́yìn definition kẹta definition ìbọn màbúà ní ìfàlù èyí ò lágbára akọ tá a bá tiẹ̀ wàá lo èyí o ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lu lẹ́yìn àwọn bẹ́ẹ̀ àwọn tí kò wọ nàìjíríà jẹ̀lẹ̀ kan àbáwò tọ́lọ̀ bá bàbá ní káàdì bísíǹsì wọn tóbi ní pé wọ́n yọ zaka definition yẹn àwọn gbé lórí zaka ni kí ló pè sí mẹ́ wọ́n ní àlùfáà kú wúwa ádámù milkin misọ́ọ̀fì zaka wọ́n ní bí tó sì ní pé ẹni tí ọba ní owó tí zaka wọ̀ lọ́wọ́ wọ́n lòun lòun ó sọ̀rọ̀ kí ni sábà wọn wọn náà jókòó zaka lásìkò pẹ̀lú bí wọ́n là ṣe ráìsì

òun nìyẹn méjì àkọ́kọ́ ń ṣe ṣe ní ó wà mọ̀nà ọ̀sẹ̀ ẹni tí ò ní àwọn bíríkì amenities àwọn necessities of life àfẹ́tọ́jẹ́ pé ó nílò òtọ́ ìgbà kò ṣe ní òtó olùsìn yẹn tí ẹ wá ń ta bá ń sọ̀rọ̀ òsì àwọn tí wọ́n rí sí ètò ìtọ́jọmọ́rọ̀ ajé lágbàáyé pẹ̀lú àwọn ìwádìí tí wọ́n máa ń ṣe wọ́n fi àwọn fáàkì kan síta nípa ọ̀rọ̀ òsì èmi wá mú díẹ̀ bẹ́ẹ̀ tí mo rí bọ́lẹ́ níwá pẹ̀lú wọn bá táwa ń sọ lónìí. wọ́n ní alákọ̀ọ́kọ́ tá a bá fẹ́ mọ olùsí ìjọba ẹ̀rọ ẹ̀kọ́ nílá dá wọn. wọ́n lẹ́nu tó bá já sí wípé ìtọ́ ńlá lójúmọ́ kò tó dọ́là kan sẹ́ẹ̀ bá ti kọ́ lélẹ̀ ìdẹ́ẹ̀ta yà kùrà ní àwọn tí ń ṣètò ọrọ̀ ajé lékele òun àgbáyé mẹ́kẹ́ dọ́là náà wọ́n fi lọ́jọ́ tí dọ́là bá ti wọ́n ó ti àfẹ́ tiwa nàìjíríà wọ́n gbèsè náírà lórí tó yẹ o lórí dọ́là dọ́là kan ní ìsìn ìtàrà three hundred naira tí mo gbà àbí mo sì ilé ìtọ́ba jẹ́ ti bank rate tí èsè ti àwọn oní yellow and grey market fẹ́gẹ́ẹ̀dì lè sè dọ́là kẹjá ní three hundred naira ó tó ti kẹ́ kó lè ṣe calculate mo ṣe kéde o ó tó ti kẹ́ tí ọ̀bá lè ọ̀dẹ́ dẹ́ra lọ́sàn ọ̀dẹ́ dẹ́ra ní o alẹ́ wọn ló lóṣù tó lè ti oúnjẹ nìkan là ń sọ wo nígbà ọba fi owó owó aṣọ owó àwọn nǹkan ní ìta aṣọ ṣùgbọ́n díẹ̀ náà nǹkan yìí jẹ ọ̀pọ̀lọpọ̀ tó fi láti ra búrẹ́dì sí láàárọ̀ ìlú wọ́n tọ́lọ̀ bá ní kọ́ ọmọ rí tó tó tìrọ̀ gẹ̀gẹ̀ lójúmọ́ wọ́n ní tó àlè kọ́ kó ló ti tó kan náà nínú àwọn ìwádìí ilé ìtàn fi síta wọ́n lẹ́ni tá a lè pẹ̀lú lóṣù òun lẹ́ni tó jẹ́ pé èèyàn kan là ń sọ ìdí wọlé fún lóṣù wọ́n ní ó wà lẹ́sà than six hundred dollars six hundred dollars lóṣù tá a bá lo three hundred naira yẹn tí mo sọ lẹ́ẹ̀kan jẹ́wọ́n sẹ́yìn wọ́n túmọ̀ sí hundred dollars yóò náà èdè ó ju eight thousand lọ bí around ìtù bí around bàbá lo three hundred times kéde o six times three two òdo méjì òdo méjì that would be one eighty thousand naira one hundred and eighty thousand yẹ́n lọ́sọ̀ tí wọ́n sọ yé one hundred and eighty thousand mélòó ní gba one eighty thousand ló wà lóṣù yẹ́bọ̀ ṣe káà sọ yé ní ìpè tọ́jà pé yóò lè sọ pé kò tẹ̀ pé dọ́là kan lásọ pé ẹnìkan ọ̀nà lẹ́ẹ̀kan dọ́là lè wọ́n yọ pé àti ọ̀là ìyàwó ìwọ náà lọ máa bí ó láwọn nǹkan bí tí wọn ọbẹ̀ ké tààbọ̀ ẹ̀fẹ́ ra ìkàtà sínú ilé wọ́n lẹ́ tọ́ bá ti jẹ́ pé tí wọlé fún lóṣù ó wọ six hundred dollar àní kàkó lóṣù sẹ́yìn pé láti bí sówó tí wà ilé ìsè èèyàn mélòó ní owó rẹ̀ ó sọ́rẹ́ dọ́là lóṣù ẹgbẹ̀ kò sí pọ̀ Nàìjíríà dẹ́sí tó bá ti lè sọ sí ìgbà pé About last census tá a ṣe nàìjíríà population wa nàìjíríà ìtara one fifty million ẹ̀wọ́n tó ní wọ́n pè mí láìpẹ́ ìtọ́lọ̀ bá ní orí ìdílé òbí tó ń ṣe ṣùgbọ́n ká lo ìtọ́sí láti yẹn wọ́n nínú one fifty million àwa tá à ń gbé nàìjíríà àwọn tọ́já sí wípé wọ́n lè ná dọ́là kan lójúmọ́ wọ́n jẹ́ fifty four point seven percent àwọn tí wọ́n lè ná dọ́là kan tí wọ́n ní mẹ́tí ọ̀dẹ̀ jẹ́mọ̀ ẹ̀kọ́ alẹ́ tí ẹ bá dáwọn ìgbèríko àbáwọn láì ayélujára báwọn èèyàn bẹ́ẹ̀ àwọn tí wọ́n lé mẹ́tí ọ̀dẹ̀ lójúmọ́ wọ́n kọjá àdàjì àwọn atágbé lóòrùn wọ́n ní lẹ́jọ́ ní àwọn èèyàn ní tó wá rè they are from northern part of Nigeria àti ilẹ̀ haúsá náà ti wá òsì bẹ́ẹ̀lì haúsá táwọn ẹgbẹ́ bá ń sọ pé àwọn ìjọba tó ti jẹ́ èyí wọ́n tó lé haúsá àti òòjì lé haúsá ilẹ̀ haúsá lè fi ti sáà àwọn múládà wà tá a lọ ṣe lẹ́mkà wà láì àwọn èèyàn sọ́fà ní haúsá àwọn olóṣèlú wọn náà kọ̀rọ̀ wọ́n tún fẹ́ kọ̀rọ̀ jàwọ́ tí wọ́n bí àwọn kẹ̀ lówó oye owó tí wọ́n bá lọ́dọ̀ wọn tó wà wá bí àkókò kankan lè gbogbo wọn tó bá bẹ̀rẹ̀ sílé fóòbù wọn kò fẹ́ tábí àrìnlẹ̀ lóòdó wọn èdè gbogbo àwọn ṣèkàrà wúlé gbogbo àwọn kọ́kọ́ sóni gbogbo àwọn gòjì ewé ni kò dúkà àbáyé ìtọ̀ yìí mo ti yóò bẹ̀rẹ̀ sísá sùkú ìyàwó gọ́ọ̀mù ọ̀gẹ̀rẹ̀ sísá fún mi àwọn eléyìí pọ́kẹ́tì yóò lè sincerely ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ àwọn tó sì bá a sọ̀rọ̀ àìsí nàìjíríà ni mò ń sọ yìí o níbo náà ti wá jẹ̀ náà ní haúsá èyí olóò ti kílẹ̀ àbáwá náà ibo làwọn mẹ́jìrì ti pọ̀jù ibo làwọn ọmọ ti tọrọ bára ti pọ̀jù ibo làwọn afọ́jú ti pọ̀jù ibo làwọn tí ń ṣe rárá àdá ti pọ̀jù. sọlọ́pọ̀ sí pé àwọn olórí ilẹ̀ haúsá kálá abára àwọn àfáà àgbẹ̀ náà lọ bá wọn sọ̀rọ̀ ní ajá tí ó sọ̀rọ̀ ló ṣe kí ni òní gbọ́fẹ̀ ọlọ́dẹ ọ̀pọ̀lọpọ̀ wọn yà gàrúlọ̀ ọkẹ̀ wọ́n lọ sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn dídá àti wọn nítọ́ yẹ kán ṣe wọn ẹ̀rí ṣe èkúdí àwọn tó ti dìpò náà lọ́tọ́ tó jẹ́ ní àárín ìṣe ọ̀rọ̀ ti pọ̀ jù ọ̀rọ̀ mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ pọ̀ ju ọ̀rọ̀ díẹ̀ iṣẹ́ tó pọ̀ ẹ

àwọn afáàlọ́ nẹ́tíọ̀tì lọ́rin àmọ́tọ́lọ́ èdè tó ìdílé lọ́rin olóòdè yìí tọ́pùlẹ̀ ẹ̀ lédi kọ́ tó tọ́ òdòdó ọpọlọ rẹ̀ ó lódodo tí ó ṣe ti ẹ̀ ẹ̀yẹ náà ti sáìsì ẹ̀ lọ yọ́ọ̀mà wòye rẹ̀ ni tọ́wọ́ wọ́n máa wá ní gbé àwọn tí ń gbé nàìjíríà yìí bó ti padà wá sí nàìjíríà àti wa olùkọ́ ọ̀rọ̀ sí o wọ́n láwọn tó lé ní ìdajì òun ló ń without electricity why the rest rely on expensive generators àwọn tó tún lé ní ìdajì wọn àti ẹ̀ láfẹ́ ìná rárá kò sílẹ̀ àwọn tó tún wá ń lé mẹ́mẹ́ jẹnẹrétọ̀ ti mẹ́wọn lówó òun náà ṣe kí ni o ah, ọ̀dà àwọn kí ọ̀dà ìjẹ́rẹ́tọ̀ rẹ̀ tàbí ìrẹ̀ gbọ́gbọ́rọ̀ ẹ̀rí yóò ẹ̀rí náà jẹ́ lè so lóhùn jẹnẹrétọ̀ láti ti wá àti ìlọ́wọ́ báyìí. sẹ́wọ̀n kẹ́kọ̀ọ́ sọ ìdíje ó dídà ní òdìbẹ̀ kálukú náà lọ owó lólé rẹ̀ owó tá a fi ra pẹ́tò àwọn nẹ́pà wá sí gbọ́dọ̀ sí níjọ́ kan mo jẹ́ mo ní wà láì kan ṣe kí ni pọ́blẹ́mù yìí kẹ́ ẹ mọ́ fọ́ ẹ́nẹ́gẹ kẹ́ ẹ ní ká máa kó ten thousand nínú mo ní wà láì ó pè wá owó tí mo fi ra pẹ́tò lóṣù lé ten thousand naira torí pé ní orí báyìí tẹ̀mọ́ lórí fi máa fọ́ olórí ni mo ọmọ iléèwé kan bàdàn jẹnẹrétọ̀ onídìísù lálàwọ̀ ń lò ìjọ kan làwọn ò fi lójú sí ten thousand. ara tí kò sì bí bàbá débẹ̀ ẹ̀ rí àwọn nǹkan tí ọ̀yẹ ká máa náwó sí là ń náwó sí jù àtẹ̀lí choice nígbà bá ti fẹ́ nìyí sí olùdíjọ́ mẹ́ta fóònù mi ò ní lórí ìgbà wà fọ́ láti rọra lítà one fifty kẹta tẹ̀lé ara one fifty ṣé one fifty sáré náà kọ́ kéṣin tiẹ̀ fífáàsì fóònù mi díẹ̀ èyí àwọn power bank káàkiri ìjọ kan <laughs> àti lápọ́ọ̀bù àtàjì lápọ́ọ̀bù ó power bank ó fúlù fóònù ó fúlù iná fóònù kọ́ lọ power bank náà lọ àbúrò àti lápọ́ọ̀bù táàjì àti fóònù àti power bank gbogbo ẹ̀sìn lọ kò sì sí mẹ́kẹ̀ẹ́sẹ̀ ọ̀sẹ̀ èyí àwọn àpọ̀ láti lọ tọ́ra kéde o kẹ̀tù yọ́bọ̀ sọ yé wa bí òdiwà ní èdè wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn tó ń gbé ní ìlú wa ní Nàìjíríà wọn làfẹ́ sì sí náà ó sì fa òsì fún wọn ṣe ẹ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́jà lédè onífìrẹ̀ nígbà kan ti dọ́lọ́ka sí ìmọ̀ sí èkó yìí nìbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ló ń ṣe ọ̀kadà ní èkó lórí wọn àrí náà ṣiṣẹ́ gbogbo àwọn èdè máa ń ṣe àwọn nǹkan tọ́jú ọmọ mẹ́wọ́n ti dọ́lọ́kadà nígbà wọn ò ní nǹkan jẹ ẹwà àwọn wẹ́dà jẹnẹrétọ̀ tiẹ̀ ní ilé iṣẹ́ ti wẹ́dà tó lágbára ó lójú jẹnẹrétọ̀ tó lè ṣiṣẹ́ wẹ́dà tí wẹ́dà bá bẹ ládùúgbò ìgbógbó náà yọ̀mọ̀ yọ̀mọ̀ pè báyìí ni tó náà lo iná tó wà ẹ́bí ṣùgbọ́n láwọn ìlú tí wọ́n ti rọ́wọ́ walẹ̀ sórí bẹ́ẹ̀ báyìí sórí bẹ́ẹ̀ jẹ́ ló tó wá jẹ́ fún yíwa pé tá a bá ń sọ̀rọ̀ pé òsì ọwọ́ bẹ nínú òlú o láfíríkà yìí nàìjíríà jẹ́ kan lọ àwọn ìlú tó jẹ́ pé wọ́n rọrọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn wọ́n lọ́wọ́ àwọn tó than ten percent at the expense of almost ninety percent. ìjọba ìtọ́sọ̀rọ̀ tá a bá lọ sí bẹ̀rẹ̀ akẹlọgbọn báwọn tẹ́tí sẹ́ẹ̀fì séèyàn mẹ́wàá ló déèyàn séèyàn kan lè déèyàn mẹ́sàn-án mọ́ ìtumọ̀ tó ń sọ nìyẹn o ibo ṣe rí àwọn tó ti dáṣọ lọ́dọ̀ òṣèlú gẹ̀rì táàkì ìjọba tó takò àwọn tó wò nàìjíríà lọ wọ́n tó two percent ten percent wèrè wo àwọn tí owó nàìjíríà ń bẹ lọ́wọ́ wọ́n tó two percent ṣé two percent yà lè ṣùgbọ́n àwọn two percent àwọn náà darí ọlọ́pàá tó ọba lọ fẹ́ la dídá àbá àwọn òṣùpá gbogbo oníkan àbí tó ti kó o ti là á ó túmọ̀ sí wípé nínú òlùtọ́ lọ́rọ̀ tó sì tó wà bẹ́ẹ̀ níṣẹ́ jẹ́ ohun nàìjíríà wọ́n ní kọ̀fíà tó us tọ́já sí wípé twelve percent nínú òlù wọn làwọn tó sì bá a jà wọ́n ní twelve percent náà wà á rè they are living absolutely okay àwọn bá tó ló sì ń ta nínú òlù wọn lé ẹ̀rì tí tẹ̀bá àwọn èèyàn lónìí nìsẹ̀ àwọn amẹ́ríkà àwọn lọ us kí náà lọ sí ibẹ̀ ẹlòmíì lọ gbálẹ̀ ẹlòmíì lọ fọ sálángá ẹlòmíì lọ bá olówó tọ́jú ìyá rẹ̀ kéde o arúgbó àwọn tá a tún lọ pò nínú ìlú tiwọn wọ́n ní wọn ju fẹ́ẹ̀kì yẹn wọ́n tó wá wà áfíríkì ní òkè mo gbìyànjú àti gẹ́ẹ̀tì Saudi Arabia tẹ̀lé rí gẹ́ẹ̀tì mo fi wá síbi ní ìbámu kéde pàṣẹ́ntéèjì àwọn tó tòsí ní Saudi Arabia ìgbẹ́ni tó súnmọ́ jù ti Saudi Arabia ní mọ́wọ́ five percent or ten percent torí pé nínú òòlù táwọn olówó tí wọ́n yọ gàtá Saudi Arabia àwọn yóra wọn wọ́n tó wá yọ wọ́n lọ yóò kéde o ìlú bẹ́ẹ̀ bóòsì àwọn èèyàn tí wọ́n tó dolówó bíi Saudi lọ́sọ̀ àwọn olówó lọ́lọ́run sábàbí torí àwọn wọ́n fẹ́ di owó owó kọ́wọ́ àwẹ̀ owó òpó owó àwọn àìsàn àwọn ọmọ òrukàn owó kànga owó bọ́ọ̀wọ̀ owó ọ̀sìtì nígbà táwọn yóra wọn tán òun nìyẹn so kọ́lọ̀ kọ́ bá di káwọ́sì kúrò ní kéde o Nàìjíríà àwọn àbá àdìjọba wa rí bẹ̀ ẹ jẹ́ káwọ̀ ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé tà ń sọ yìí kí làwọn tó fà á gan tó ti já sí pé ó rí bẹ́ẹ̀ nínú òní tiwa yìí wọ́n ní pé ká lọ wò dáadáa o ó pé sórí tìrìsì ìlọ́ọ̀kà káàbọ̀ nílẹ̀ rẹ̀ kúkú wa àwọn ẹ̀bí kan ọ̀dọ̀ ìjọba ló ti wá wà á sáàbọ̀ nínú ní àtúnọ́ọ̀bù ìlú sábà àwọn ẹ̀dí kan tó fa ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé tó dojú tó sì ti wá di tán kárí tó fẹ́ kárí tán wọ́n lọ́dọ̀ individual ló ló ti wá ẹgbẹ́ ká bí wọn. E wọ́n láwọn ẹ̀dí kan dẹ̀ bẹ tọ́já sí pé mílẹ̀lù àgùnìyà àtọ̀dọ̀ àwọn olówó òun ló ṣe kéde o ló ti akọ̀dé ìgbà ìjọba mẹ́ta sẹ́ńtà bá ń sọ̀rọ̀ pé recession wà lórí ní nàìjíríà kọ̀kọ́jọ́ ọ̀dẹ̀ tàbá aṣọ èyí tó wá látọ̀dọ̀ ìjọba èyí tó wá látọ̀dọ̀ àwọn olówó tí báláwo olówó àwọn authority kan darí wa tí wọ́n lówó lọ fẹ́ẹ́fẹ́ àwọn lè mọ̀jẹ̀ gọ́ọ̀dọ̀ wọ́n lè mọ̀jẹ̀ sẹ́nétọ̀ ṣùgbọ́n àwọn ẹni bàbá ìsàlẹ̀ fáwọn akéde o sẹ́nétọ̀ gọ́ọ̀dọ̀ president tọ́jọ́ pé olówó ni wọ́n. àwọn tí wọ́n dá kéde àti ẹ náà àwa gan là fa wàhálà tó kéde o fúnra wa ká gbọ́dọ̀ sọ sí i. ẹ jẹ́ ká bèrè tó wá látọ̀dọ̀ tó nítorí àsìkò tí ó sì. àwọn àfọwọ́ àkọ́kọ́ nínú tó wá látọ̀dọ̀ ìjọba ni èsì ṣáàrù ìbàdàn ọ̀la ọ̀rọ̀ bí àìsíṣẹ́ bó ṣe di ń ọ̀rọ̀ ilé ìjọba ló yẹ kó kírètì iṣẹ́ ojúṣe ìjọba ni tètè bá nílé iṣẹ́ tí mo gbà wọn wọ́kà mo kó ta ni lọ́wọ́ ìjọba sẹ́ni ìjọba nàìjíríà sincerely fún èkó wà ibi máa ń dùn mí fún wọn nìyẹn inú rọ̀mọ́dọ́ ọ̀sẹ̀fẹ́ bá pè wọ́n nígbà wà àtàlà fẹ́ parí ni wọ́n tó dé tó fi jẹ́ pé wọ́n lè dá gbogbo ilẹ̀ lù pé ah, àwọn gómìnà wa ti dé òun náà tó bá máa ń gbọ́ wà ìdí ìdíwọ́ tó tó máa ń gbọ́ wà sí wèé ṣe kíni o wèé lò ó wà láì kárí bá ń gbọ́ wà sí pọ̀ mọ́rùn bí akéèyàn sí lọ́pọ̀ sí àgbà àwọn olórí sọ̀rọ̀ kéèyàn bá ń sọ̀rọ̀ bó àánú yín ló ń ṣe wà àtẹ́kẹ́ ṣòfò lọ́dọ̀ ọlọ́ọ̀gbẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbádùn láyé kẹ́ tó lọ gbádùn láàrín jẹ́mẹ́ afá yàtọ̀ sí pé ìjọba ò kírètì iṣẹ́ àwọn private companies sábà tó wá kírètì iṣẹ́ ìjọba ò tó wáyè fún òsì rẹ̀ ti sàmà ní wọn lónìí àwọn ọ̀dùn tán bá lálàáfíà àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀dùn tán bá bẹ̀rù ọlọ́wọ́ èdè kí ni òkú ìṣẹ̀lẹ̀ ní squad of èmi ká tó gba three owó tá a mẹ́lẹ́ one point five million naira àwọn tó bá ń rọrùn sùkúl tí wọ́n sọ yẹ wọ́n ní ìgbà tí kò bí o àwọn owó tá a owó àfùfáàdì kan yìí two hundred and fifty thousand naira ẹ̀ san lẹ́ẹ̀kan yìí ẹ̀ sanwó wọ́ọ̀ ẹ̀ sanwó ẹ̀ ẹ̀ sanwó oríṣiríṣi owó ẹ̀ sanwó business premises wọ́n ní sípẹ̀ ṣe business wọ́n ní sípẹ̀ ran ìjọba lọ́wọ́ ọ̀tọ̀ lọ́wọ́ business premises ẹ̀ san developmental levy ẹ̀ san pay pay as well yóò gbogbo káàfù yìí ẹ̀ tó wá máa sọ nìdíwàsó irú ọ̀yọ́ state secondary school university one hundred and thirty thousand naira ẹ̀tọ́ wa sọ táà ní two thousand and seventeen yìí lẹ́kan láàrin January sóde tí mò ń sọ̀rọ̀ yìí sùkúù tèmi ti sanwó tó lé ní two hundred thousand naira káka ìjọba Ọ̀yọ́ sí màá sanwó àwọn sáàfù ní o mo rówó sáàfù sọ ìjọba sì gbowó tiwa wọn àdẹ sanwó àwọn òṣìṣẹ́ àwọn òṣìṣẹ́ sì lọ́mọ ní sùkúù tèmi tí wọ́n jẹ mí lówó torí pẹ̀jọba òṣèké ni o kò sanwó fún wọn ìjọba ìṣẹ́ bá ń sọ yé ìlú tí ọba ti ṣiṣẹ́ lọ́jọ́ báwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ wọ́n graduate wọ́n graduate níwọ̀n ọ̀dọ́ tí ọ̀nà kú tí ọ̀nà lè tún ìjọba gbọ́dọ̀ wà ṣẹ́gun ẹ̀yin ẹ lọ́wọ́ ẹ̀rọ kò fàdàbà láàfin sí ìgbélẹ̀ yẹn ọ̀rọ̀ ẹ̀sọ̀ àgbíríkì yẹn ọ̀rọ̀ ẹ̀mójútó torí pé bẹ́ẹ̀ bá wá sẹ́nu wọn ọ̀rọ̀ dàlú ètí ó di Boko Haram ètí ó di Niger Delta ètí ó di OPC ètí ó di one million boy ètí ó di amroba ọ̀rọ̀ àlùbátọ́ọ̀là kọ́mọ̀síṣẹ́ jẹ̀bẹ́ wọ́n ìjọba lọ́kẹ́lẹ́yìn o jẹ́bọ̀ sórí àbí òye ẹlẹ́kejì adábùlù tìkọ́rì àṣìyáṣí political instability kétò òṣèlú ọmọ dùn olójú kan kọ́mọ́ ìdí walẹ̀ àdìsẹ́ta bá wọn bá ń sọ ìlú ẹ̀ ní ẹ̀sẹ̀ ètò òṣèlú nàìjíríà dàrú ẹwú èèyàn fẹ́ kọ́ńtẹ́ǹtì fòfó òṣìṣẹ́ kan iye owó tí ó gbà fọ́ọ̀mù pàtì kí ló dé ọbẹ̀ lọ́ọ́ dalẹ̀ lóòlù ni èèyàn fẹ́ bí gọ́ọ̀mù ẹ̀rọ kìíní kan mílíọ̀n ni ó fi gba kílò pẹ̀ ó mú lè mọ̀ wọlé o sábà tún ṣe primary o ó tó wá sọ secondary kó tó wá sọ tertiary institution àwọn tó lè. ayélujára ọ̀nà tí ètò òṣèlú tó ti gbà contribute sí ètò òkèlè ọrọ̀ ajé tó dojúrú ìyá bàbá ìkọ̀kọ̀ lọ́pọ̀ àwọn olóṣèlú náà lówó lọ́ lónìí owó yẹn ò dé lónìí wàhálà lónìí wàhálà lọ́la ẹyẹ ilé ìfò ẹbí ilé ìfì ẹjẹrí ilé ẹmúyẹ ìyẹn tó padà mú ní òlú ìlórí ọ̀rọ̀ òṣèlú nìkan àwọn àfáà la gbọ́dọ̀ ṣọ́ra bákan náà nínú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó yẹ káwọn ìjọba tó yẹ kí wọ́n mójútó tí ò lè jẹ́ kí ètò òsì kọ́ máa lọ nínú òlú òun náà ni bí wọ́n ó ṣe máa pín ọrọ̀ ajé èyí tí bẹ́ẹ̀ lò pẹ̀lú bẹ́ẹ̀rù ọlọ́ ara ọ̀nà kan gbà dá sí ọ̀rọ̀ recession ni ẹ wo ugbọ́rù gbọ́dọ̀ àtọ̀ ọ̀bí atákàtà ugbọ́rù ugbọ́rù wà ìbò la tá a bá ní ugbọ́rù nàìjíríà nàìjíríà ti ti yọ olùkọ́ káàkiri bá ti tè wà nàìjíríà ọ̀dà láyé pọ́blíkì ó wà tọ́jà pé sẹ́yìn ọ̀bà ló jẹ màá lọ so owó o kì í so gbogbo àwọn wa dẹ̀ so owó Buhari owó gbogbo wa ni owó wa owó owó àwọn mineral resources ọlọ́run fún wa ó sì lọ sẹ́yìn fẹ́mi náà ní olójú kòkòrò tó lójú kòkòrò náà tó pọ̀ Nàìjíríà náà bá tó wà àwọn kan ẹ̀wò gbogbo Haram àwọn kan ṣe sẹ́gbàrà àwọn lọ́wọ́ kí ló jẹ́ kẹ́rù fà kọ́ bá kọ́ ọ̀rọ̀ ìfọ́ọ̀rù ní isu àwọn bíláàsì wà lóyìnbó lóòótọ́ ni wọ́n ìjọba ń ṣe ìfọ́ọ̀rù fáwọn èèyàn ní Kaduna ṣùgbọ́n ìfọ́ọ̀rù lòdù àwọn àwọn kàbáàsù náà nà tó kóra lọ sílé bá rẹ̀ ní kò sí ìtọ́jú ọmọ kámọ́ fowó ìjọba kámọ́ fi fáwọn àwọn kámọ́ ni ìtẹ́lì bá ṣe islam ọ̀tàkùn òfin ojúṣe ìjọba Kaduna ní kan ṣe ìtọ́jú àwọn mùsùlùmí Kaduna ojúṣe ìjọba Èkó ní kó ṣe ìtọ́jú àwọn mùsùlùmí Èkó láwọn tó bá jẹ́ kí ni olùsílò wọn sẹ́yìn ìdájọ́ ìtọ́jú kéèyàn ní ìrùlé àṣọ òwú ìlú wọn ìsì tó ìbájú ọ̀nà ìlú ọ̀pọ̀lọ́ ní sọ́ọ̀bù ṣé kò sí báwọn kan bẹ àbá wà lẹ́yìn wọ́n rìn pẹ̀lú ọ̀sẹ̀ wọ́n rìn pẹ̀lú ọ̀sẹ̀ bí kò sí bí wọ́n ṣe o kí wọ́n jẹ jẹ́ náà kò sí bẹ́ẹ̀ àwọn ìjọba wa arọ ọ̀nà táwọn náà ń gbà dá sí nìyẹn àwọn tọ́lọ̀ ti dín kí wa ọyẹ kéde ọkárí nígbà wọn ń gbọdọ̀ kàtọ́ buhari àwọn èèyàn wà nígbà ẹlòmíì omi gbọdọ̀ láfẹ́ ní ọ̀nà ọgbà tí wọ́n fẹ́ fi wẹ ọmọ mi wọ́n lè jẹ́ kó súnmọ́ kálukú kì í ṣe kéèyàn ti ibi ìrìn lọ wọ́yá bí ìkòròdú tí ó sì kú sójú ọ̀nà ìjọba súnmọ́ kéde o kálukú ẹ ti di public kìí fẹ́ lọ rí ah, epo palásọ̀ mo ní ìdí èmi ò ní ìkọjá bàtà wọ́n dẹ̀ ní pé àwà lẹ́yìn àjẹrò sọ bàtà tọwọ́ ṣe kéde òṣùgbò wọ́n dẹ̀ fọ́ bàtà dé. jẹ́bẹ́ tíjọba bá ń ṣe bẹ́ẹ̀ tíjọba tí ọ̀sán wọ àwọn tó ṣiṣẹ́ ní ọ̀wọ̀ àrán tí àwọn tí ò ṣiṣẹ́ pé kẹ́ wá gba ráìsì kẹ́ wá gbepo àwọn tó ṣiṣẹ́ gẹ̀ẹ́ fún ẹ lówó. rọ̀mọ̀tọ́ ló tún pọ̀ ìta abáláwo tó lè láwọn ìjọba nínú táwọn sálà tí wọ́n máa ń ṣe tí ọmọdé ọba ń bọ̀ wọ́n máa gbogbo àwọn tá a jókòó bíi ní ọ̀tá bá jẹ́ ìlú ọlọ́run bọ̀ gbogbo àwọn tá a jẹ lọ́wọ́ kan fi owó wọn bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ bẹ́ jẹ́ ìrànwọ́ wọnú rọ̀mọ̀bọ̀ tọ́lọ́ bẹ́ẹ̀ lè bọ̀ láṣìírí tí èsì jẹ àwọn tá a súnmọ́ wọ́n bàbá ara ni wọ́n. jẹ́mọ́ tí wọ́n bá pín ètò ọrọ̀ ajé yìí tọ́já sí pé ọdọ́dọ̀ kálukú tọ́já sí pé àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí àwọn nǹkan kan nínú olùgbọ́yàwó òṣèlú wọn kẹ́kọ̀ọ́ àwọn náà sì máa rí gbòdògbòdò òkèlè o ńlá kò ní jẹ́ ká di tọ́ọ̀dù kò ní jẹ́ ká máa jalè kò ní jẹ́ ká dàlú ọwọ́ àná olùtàwọn ìjọba náà ṣe kéde o tí wọ́n ti ń contribute sí ètò kéde o ètò bí ọrọ̀ ajé bó ṣe ń dojúrú ọ̀dà ọ̀rọ̀ jíjì kan ló kọ́ jẹ́mọ́ jíjì kan ló àwọn àfáà ní kí ni o wàlìkìyàánù wàlìfọ̀sà jàǹbá ṣíṣe corruption ṣíṣe gbogbo rẹ̀ ọ wà nínú abala tíjọba fi dá sí ètò recession sẹ́ẹ̀rí ìlú tí wọ́n bá ti ń se jàǹbá táwọn olórí ọ̀bẹ̀rù ọlọ́run ọlọ́run yọ báràkà kó lọ́rọ̀ ajé alùbáríkà ló kó lọ́rọ̀ ajé nàìjíríà pẹtrol sọ̀rọ̀ ẹni pẹtrol ń sùn kòkó ń sùn sìmẹ́ǹtì wọlé irin ò torí ẹ̀ àṣé tó bá ti gbé àwọn tí ń àwọn èèyàn bíi Umar bin Abdulaziz àwọn èèyàn bíi Abubakar Siddiq Abubakar wọ́n pín ọrọ̀ ọ̀nì wọ́n pín fáwọn mùsùlùmí ìjọ kan asọ̀nà wa pín ìjọ náà ilé ọgbà tó lórí lọ́dọ̀ ìjọba lẹ́yìn ká tó gbowó lọ́wọ́ ọ̀nì kí mo gbà ní lọ́dọ̀ ìjọba kan sọ tí wọ́n ti mọ jẹ láǹfààní lára wọn. jẹ́mọ́ máa wò ní o Abubakar wá pé aṣọ nígbà tó wá pé aṣọ yẹn ọ wá di ẹ̀yìn ìgbà náà àwọn aráàlú wa rí pásọ tó wúra ó ti bá níbi tí wọ́n lọ bí látẹ̀rẹ̀ kẹ́yìn fún aṣọ ọ̀pá mẹ́ta mẹ́ta sẹ́ẹ̀kú ìjọba ni wọ́n ṣe kéde o ó lè lọ́ọ́ kẹwàá ní pé padà wẹ́ sí kí Khalifa ayagunmọ̀ <laughs> lọ́dún ọ̀pá mẹ́ta yìí bẹ́ẹ̀ àbá ẹja bẹ̀rù ọlọ́run ó ní àbẹ́ẹ̀ là á bí mi nígbà wo sì wò nínú ètò kan fámìlì rẹ̀ náà so mọ́ tiẹ̀ tó ti padà ìyọ yìí jẹ́ ara wọn gbọ́dọ̀ kàtọ́ ọ̀bù ọ̀yà ó dẹ̀ ní di òye nínú tí àzọ àdùnlé àtò ń gbọ́dọ̀ ní di òye òye dẹ̀ bẹ ní public treasury bẹ́ẹ̀tìl mọ́ umaru ò lè lọ ọwọ́ àfẹ àwọn mùsùlùmí lọ sí mọ́sálásí ọwọ́ àfẹ fúnfà àyọ àtàn bí ìbàdàn fẹ́ kí ẹyẹ èèyàn ọ̀rẹ́ khalifa ayé o khalifa ayé ní di kéde òye òye sì bẹ ní public treasury fẹ́ khalifa ọlọ́mú pa khalifa torí òye lẹ́ torí ẹ̀ pé wà óye óyí à ó lóye oye kọ́ oní gbogbo onílé tóun bá lo wàhálà níwájú ọlọ́run wàhálà ìbáwọn eléyìí bá bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ ní ilé àti ìwò akẹ̀mọ́ dáwó tó kù sincerely wọn ò bẹ̀rù ọlọ́run ìlọ́fà tó já sí pé gbogbo nǹkan yìí náà wò ní ìdìbò kí àrí population ọjọ́ one sixty kí ni o one sixty million gbogbo àwọn owó sáré e, ìtọ́rí ní kò yìí ìtọ́rí Kaduna ìtọ́rí làbújá ìtọ́rí ní góòlù náà rí káàkiri nínú sọ́kàwé ìpàdé gbogbo ẹ̀ tó bá pín lásán èmi àti ọgbà tó ní wọ́n wá gbélé e ṣùgbọ́n wọ̀ fẹ́kọ́ dá fèrè àti ńlá ń sọ pé tá a bá ráwọn tó lè báwọn ìjọba sọ̀rọ̀ pé ẹbẹ̀rún ọlọ́run yàrá àdúrà owó lọ́rùn sàárè o wọn ìṣòwò mọ́ yàrá àdúrà tí ogun orí náà bá kú wọn ní ìṣòwò mọ́ yí o ẹbẹ̀rún ọlọ́run ara tó fi dàlú corruption

afẹ́ gba ẹ̀sìn ẹ̀ níjó lè ó ti ní kíní tsa àkáǹtì ìjọba tá a ti kíní o tá a sanwó sí wọ́n sì lè lọ sanwó wọ́n tó wá béèrè additional two thousand five hundred wọ́n ní administrative charge what are you administration ṣe ní owó tà ń sẹ́yìn ìjọba ti lọ sálárì fún yín owó will you give me the lórí sí náà wà láì dúró ṣe ìgbàmọ̀ ẹ mọ̀ wọ̀nyí ẹ ti wà parí ìwé ìjọba parí ìwé ṣé ìjọba Buhari náà two five

afá bí wọ́n ṣe ń ṣe lọ nìyẹn aláàtúnáwó ìjọba náà abẹ́sànwó sí gbọ́dọ̀ fi tọ́ra rẹ̀ lù afẹ́gba táàkì ara mo ti sanwó ìjọba tó wà lákàtí ìjọba ọ̀kẹ́ ẹ̀kẹ́ fún mi ní kéde o sàtífíkẹ́tì pé mo fẹ́ wó ẹ̀yin tẹ́ẹ̀tù pósẹ́sì ẹ̀sìn lówó lọ́wọ́ wa owó tí ò ní í sí ìjọba náà lọ pẹ̀lẹ́ ìwò ó lé ó lé lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wa náà sincerely nígbà àwùjọ tó bá ti bíbá o kò sí ọmọ ṣe kí ló yọ ọmọ ẹ̀kọ́ gbogbo owó tí wọ́n gbà lọ́wọ́ tèmi ilẹ̀ gálè tí bá ti aláìsí lọ fámìlì fámìlì kò ní dùn ìtì ìṣẹ̀lẹ̀ ní òlú ìdí ẹgbẹ́ ẹjẹ àtijọba lẹ ẹjẹ àbọsọdọ àwọn alàgbèyà àwọn tó ṣe kí ló àwọn tó jọ lọ́rọ̀ àpá aláwọ̀ náà dá sí ọ̀rọ̀ òsì kí ló fà sẹ́ẹ̀rì nǹkan ọ̀kan ọlọ́run rẹ̀kọ̀gnáìsì àwọn tó jẹ ọlọ́rọ̀ ọlọ́run dẹ̀ fẹ́ kankan látọ̀dọ̀ wọn torí pọ́lọ̀ ló fún wọn lówó kábọ́rù káwọn gbọ́ ìwọ tó ọba lówó wà lẹ́ẹ̀mẹ́jọ rẹ lójú àwọn kan gbẹ́jù ọlọ fún wọn lówó àwọn kan lè gbójú ọlọ fún wọn lówó ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn olówó tí bì wa ní káwọn bá wa dàánú sọ́kà wọn rárá ń tọ́ alàlẹ́ àwọn olówó náà àwọn náà wá jẹ gàba lórí àwọn wàrọ́fà bú ìkọ́rọ́jà zaka wọ́n tún wá kọ̀ wọ́n yarí wọ́n takú fáwọn òní yọ òróòrò orí ẹran owó àwọn ọmọ ẹ̀lẹ́ yọ zaka ọ̀dọ̀ táwọn olówó pàdé bàbá lé alórí gbogbo wọ́n láìpẹ́ yìí owó tó yẹ kí wọ́n kí olórí ọmọ ìdówó kéèyàn sì dẹ̀wó fún mi kó wọ́ tán tí màá ọ̀pọ̀ sí ìwọ̀nba owó ti bẹ lọ́wọ́ wọn wá lọ sí òkú sí báńkì wọ́n lọ ṣèjì ẹ̀sìn dọ́là wọ́n ṣèjì ẹ̀sìn yúrò wọ́n wá ní dọ́là wọ́n kò lè ní wọ́n wọ́n wá lọ kọ́lé wọ́n kọ́lé sí Amẹ́ríkà wọ́n kọ́ sí London wọ́n kọ́ káàkiri ìdí fún girlfriend the of naira ọwọ́ pé wọ́n wọ́n fọ́lá àwọn fásitì wọn ló ti sọ ẹ ọ bó ìjà àwọn olówó tá tí o wọn ni rẹ̀ ṣé wọ́n yọ òróòró ní ẹran wọn àfààní ẹ̀dẹ̀ kankan ọbẹ̀ nínú àwọn olówó ìkọjá sí pé kọ́ọ̀mù di ìka wọ́n ń kó àwọn ọjà apamọ́ kó lè já sí pé tọba wa wọn ara ó ti gbọ́ o àwọn ọdún àbọ̀dájà wà tẹ́lẹ̀ bá mú one thousand naira pẹ̀lú ó di mílà àwọn fẹ́ẹ̀ lè dé fifty thousand fifty thousand èyí ló dé twenty five thousand wọ́n kì ara owó àjẹrò torí pé owó tó wà ní ìgbẹ́ two hundred thousand ibi two hundred thousand ibi bucket five hundred èyí tó kọ́kàn sí inú lọ́tò oko ní owó ńlá ó tún gbé ní láńkì ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọ̀nyà ó di èmi láńkì kẹ̀kẹ́ ìgbà wá sóko lẹ́yìn bíbí àwọn ọmọ tí wọ́n lọ London lamẹ́ríkà lọ pẹ̀lú ìgbà tí èmi lọ sí ìlànà sí èkó ni mo lọ ya mo lọ ya kí ló pẹ̀lú ìtàgé pàṣẹ ìbí kan ní Ìbàdàn ìjọ mi ìlọ́ra ọmọ olóyè ẹ̀sán bí wọ́n bá fún ẹ̀sìn sísà tí wọ́n ti lọ lọ ní dé mo wá rẹ́rìn ní wàhálà ẹ̀dẹ̀ ayé mẹ́ta wọn lọ lọ ní dé ní ìlú ègbò ọdún dé kéde. àwọn lẹ́kùn ní èlò lówó tí wọ́n fẹ́ tí wọ́n jẹ́wọ́ ìdẹ́kùn mọ̀ sọ yìí wà lẹ́yìn lórí one million ìdá ọkọ̀ bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olúwù yìí nínú táwọn náà ti dáadáa kiri pé wọn ò kó sa plate wà láàrin wọn nìkan wọn òróòró náà ẹ bá wá ya ọmọ jaba kọlọ tó bá di lọ́dún sí àbí ubẹ́fà ọmọ yamẹ pé muhammed náà ni ẹmọdé ṣe ti tèè pé tọ́ ọ bá ti lọ sọ́dọ̀ wọn o ẹ mọ̀ wá gba sàkà lọ́dọ̀ wọn bó o lẹ́sìn náà ṣe tú họ́dù ní àgbìyà wà fúrọ́ dú ìlà òkọ̀rọ̀ ìdí. adídì muhammed ọmọ jaba lu yẹ ìná Buhari yọ gbà wá ànábì lẹ́ẹ̀mọ̀ yọ sàkà ẹ̀ẹ́mọ̀ gbà lọ́dọ̀ àwọn olówó wọn.

káàdẹ̀ pé fẹ́ẹ̀yàn márùn-ún ní two two hundred thousand àwọn èèyàn kan bẹ with two hundred thousand naira they will live comfortably ọkọ̀ sẹ́ẹ̀tì lọ́rìn wọ́n fẹ́ ra mọ́ṣíìnì méjì wọ́n fẹ́ ra jẹnẹrétọ̀ ó sì fẹ́ gba ṣọ́ọ̀bù jẹ̀rọ tó bá ní mọ́ṣíìnì méjì tó ní jẹnẹrétọ̀ sẹ́ẹ̀tì láàrin ọdún kan àwọn èèyàn máa bá sọ fún yọ́ọ̀mọ̀ ẹran sọ yọ́ọ̀mọ̀ ọkọ̀ fẹ́ bá sọ tọ́ba dọdún sí bọ̀ irú ẹ̀ kúrò lẹ́ni táàtò máa dáwó ilé fún mọ́ àti yọ́pọ̀ nínú kéde o ó sì kí a wá rí olówó one hundred tọ́jọ́ ọdún sàkábà ẹwúyẹ mùsùlùmí tí ọkọ̀ di ọlọ́rọ̀ lọ́dún yẹn tọ́ba dọdún sí bọ̀ àwọn eléyìí tó kó àwọn táàtò máa ronú àrùn náà àwọn wo àwọn fẹ́ẹ̀sì ni a ìfẹsùwárẹ́ ìdílé àwọn láyé àwọn èèyàn ní owó fàlàtì lọ́wọ́ ìlú sàkábà. àwọn ará sáwọn tó tó wá mọ̀ ṣẹ́ni kàkà sí o làwọn ti ń kọ́ mọ́sálásí láti jẹ́ sọ́ọ̀mù láti jẹrẹ léyà àwọn nǹkan mi. ẹ jẹ́ olówó rẹ̀ ó dá lọ́pọ̀. nǹkan mi nípa àwọn olówó náà kò ní dá sí òun ọ̀rọ̀ ìgbà tí wọ́n máa ń gbà tọ́ba torí tí màá fàárí yẹ torí ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n ọlọ́run sáà lẹ́sẹ̀ lọ́mọ yáwó èyẹ o jẹ̀mọ́ kálukọ́ sọ́ra ẹlẹ́àkàlẹ̀ ọkọ rẹ̀ wá sọ̀rọ̀ ẹ̀kọ́ wá bá láìpẹ́ yìí ẹlẹ́àyẹ ó ti kọ́ lọ ọkọ kan tó ti kọ́ lọ ọkọ mi ọwọ́ àrùn pé àrùjọ ọ̀gbọ́dọ̀ tó wọ ọmọ tó wù bí sílé ọkọ ọlọ yáwó gbọ́gbọ́lé kí ló lè tó báyìí lẹ́yà a bá ìgbé tí dọ́ọ̀mù ọmọ ẹ rà ní sẹ́kọ̀ mọ́ kọ́mọ ní bá wà lọ́mọ sàárù ọ̀wà lóore kíkẹ́ lọ sọ̀rọ̀ ara yín bọ ìyẹn pẹrẹ lọ nínú ń sá káàkiri ọkọ nípa mú ìgbé yìí lọ ní ẹjọ́ ó fi ní sọ sí àbúrò jẹ́ wá gbélé àwọn ẹwọ́rú àwọn olówó tó bá yàwó èèyàn lówó ọwọ́ wípé àwọn náà tó ń fi ẹbí tára di mímọ yáwó ọtún wá bá fi èyí fún ìyẹn náà fa wàhálà lóru ẹjẹ abọ́sọ́ ní dídú àti jẹ́mọ́ nínú ìtọ́ka ìdí àti àwọn àfáà ní alákọ̀ọ́kọ́ alkasar òrùjú ṣe ẹlùmí ìyẹn òrùjú ọ̀fẹ́ kàtà ṣe ọ̀lẹ sẹ́ẹ̀rẹ́ tí ọba rẹ bí àti ṣiṣẹ́ ẹ wọ ànábì sọ̀rọ̀ láàrin sọ nípa àwọn ànábì ọlọ́run rẹ ndị dáúdà káàdà yá fún ìlú ànábì rẹ tí ṣe ṣe ṣe òun ló jẹ láì ìwọ lórí jẹ́ tí wọ́n jókòó tó dáná láti láyé owó gbòòrò kàtọ́ tí wọ́n láwọn ọ̀rọ̀ tí ọlọ́run ti dáná bùtà wà kì í dá àlàlà àwọn alágbára lọ fún bẹ́ẹ̀ bí wọ́n wá kó gbogbo mi ẹ̀dìmọ̀ wọ́n lù kì í wá ó kó gbogbo wọn lórí ó ní bá ákú mọ́tà wá kì í dá ẹ̀yin lẹ̀ ń ṣe bí ẹni tẹ́ ẹ gbára lọ́lọ́ wí ara ẹ̀ gbára lọ́lọ́ ẹgbẹ́ pẹ́ sọ́dọ̀ náà lọ góòlù àmọ́ náà lọ sí ìfà ìgbà kéèyàn yọ̀lẹ̀ kó rojú kọ́mọ lè ṣiṣẹ́ kankan hmm? tàbí kọ́mọ ẹ̀yọra tẹ́lá àwọn iṣẹ́ kan pé wàá ṣe òdìlé táì tí ìkó oṣù tó ní o yóò fi yí padà èèyàn lè jẹ́ graduate tí ọkọ̀ sí kọ̀ọ̀kan ọlọ́tọ̀ ó lè jẹ́ graduate tí ọkọ̀ tẹ̀lé ní bíkìlà tí ọba àwọn olùyẹn rẹ̀ kì í ṣe bóògùn láíláí tọ́lọ́ ó kó ṣe wà bí àbọ̀ àlára tó tó bá ń fa orí àjáàlù wàkí látùlùbù sáwá àtàlíbí ọ̀rọ̀ àìgbọ̀kan àti ààbò ẹ̀kọ́ kẹ́pẹ́ ìlú kiri ọwà tó tó bá ń fa òsì. mẹ́kọ̀ọ́ bá ṣe ń pọ̀ sí lọ́lọ́wọ́ máa ń lò sábà bí náà máa ṣe pé ní ẹ máa lápẹ̀rẹ̀ kí n lo Ìbàdàn bóòsì àwọn tó bá rọrùn lọ sí àpamọ́ àríwísù ilé ìdíwọ́ bá gbà ọmọ tó bá rí ẹsẹ̀ wọ́n wà fún ọdún owó lága lága lága wọ́n ní fọ́ọ̀dù báyìí náà lọ ọlọ́wọ́ tí wọ́n gan sí ní tẹlifíṣàn rẹ̀ ó dàbí pé nígbà bá six thousand naira ló wọ́n ìwọ́n tó bá lẹ́yìn sí owó tó lọ fún bí ẹ̀kọ́ yóò tó lọ sí kéde òkè tọ́ba tó ní dìgbì yóò ṣe kéde o fẹ́ẹ̀lì ẹ̀fẹ́ kẹ́kẹ́ ọmọ wa títí lọ sí àbáwárí kọ́mà fún ṣùkáwò ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ó kọ ìwé kan àwọn ilé-iṣẹ́ tó jẹ́ pọ́blíṣà tí wọ́n fẹ́ bá pọ́blíṣì nílẹ̀ àwọn wá ní pẹ́lú báwọn tí wọ́n ṣe àwọn òwúrò àwọn tó bá jẹ́ editors wá edit ẹ̀ táwọn ti nílò ẹ bá jẹ́ spa bọ́yọ̀ kọ̀wé nípa chemistry bọ́yọ̀ bá jẹ́ doctor of chemistry ó wá lọ lórí ẹ̀kọ́ ẹ̀rẹ̀ kan tó jẹ́ péjì ní jẹ́ tọ́kọ̀ ẹ̀dìtì jẹ́wọ́ ti ọgbà one hundred and twenty thousand naira òdì kí dé yes àyíkó padà jì bọ́ọ̀lù ẹni ọlọ́run tó máa déjì 100,000 yẹn ni ọwọ́ ẹgbẹ̀ tó bẹ́ kéèyàn kẹwò pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ ilé ìrọ̀lù ilé títàwà mọ́ ṣe fún ìyàn lọ́fẹ̀ẹ́ kébí sẹ̀bílì láì one twenty thousand lọ́gbà torí pé dókítà ní lẹ́tọ́rà ui jẹ́ni one hundred and twenty thousand for editing kọ̀mọ̀ sálárì ti ọwọ́ oko ṣé wọ́n lè wá bẹ̀rẹ̀ fọmọ tó jẹ́ fc odàkọ̀ edit that is it sẹ́ẹ̀dì tàbí wàhálà ìtí wọ́n sọ yìí ó yé mi púpọ̀ èmi gángan fúnra mi ti experience yẹn àtàwọn kankan bẹ tó jẹ́ kọ́kọ́ kí ni kì kò kẹ́sẹ̀ tí mo parí masters nílé UI làwọn opportunities kan wà fún mi kódà ìkan nínú rẹ̀ ọ́fẹ́ẹ̀sì ní one million naira yes wàláì ìtúni ní one million ló fẹ́ẹ̀ tì í nínú àwọn opportunities yẹn pé nù àfa ìlú competent láti bá yín ṣe ìgbà tí mo ní first degree lásán wọn ronú ẹ̀sẹ̀ mi o ìdáyọ̀ ìjọba ní masters yẹn ó ẹ̀rọ gbé fún yóò ṣe tẹ̀lé yìí over one million and thirty bọ́ọ̀lù eh, ṣe báyé ṣe rí rè ẹ̀ eh, ṣe láti ṣe láti ṣe kí ìṣẹ̀ká ti ṣe bílé ayé ṣe rí nìyẹn àwọn ọkọ̀bí tí wọ́n lè tí ọ̀dá sọ́rọ̀ wọ́n wà sí ọmọdé ọkọ̀ méjì àti kọjá pé ìmọ̀ wa náà kọ̀tọ̀ náà dárì kì í sọ̀rọ̀ ẹ̀kọ́ nìkan là ń sọ bàbá tó lọ kọ́ káfíńtà lẹ́yìn kọ́kẹ̀kan àpótí àti kọ́mọ́ọ̀lù ọ̀wọ́ sọ́wọ́ èlò tí wọ́n ní wọ́n wà pé àga ẹnìkan tó kọ́lé ńlá ọ̀fẹ́ kan àwọn àga tí wọ́n ní ó yẹ káwọn tọ́mọ̀ ẹ̀sẹ̀ yìí nígbà tí fifty thousand tó ẹ fẹ́ owó lọ́rù jí kankan ẹ̀ tó òtọ́lá yìí lọ́rù jí two hundred thousand lọ wà á kó wá sí sàmùsí kéde o àpò èlò lọ fẹ́ jẹ́ níbi kọ́ ọmọ ẹ̀ka bọ́ọ̀lù kọ́ ọmọ ẹ̀ka kò sí ìrìn káàkiri èlò lọ́ọ̀ jẹ́ níbi kọ́ ọmọ ẹ̀ka àga ilé ròdè yìí wàhálà ìtọ́ ọkàn kú ti ti à kan báyìí pé three fifty thousand ní o o sì jẹ́ géèdè lórí ẹ̀ one hundred and fifty thousand àríjọ́ mẹ́ta ọ̀dẹ̀ ṣé kí ni o o ti parí ẹ̀ ṣùgbọ́n tó tó lé gbẹgbẹ́ tó wọ́n rẹ̀ tó o ṣe tí wọ́n náà ti ṣe bí ilé ṣe tó pàtì jí tẹ̀ tó wá gbé èbò díẹ̀ tọ́ba sì gbé èbò díẹ̀ tó yẹ kí yorùbá iye ta ẹgbẹ́ tẹ́lẹ̀ ní ìsà tí wọ́n náà tó fi àpálẹ́ kó ẹ̀yin lẹ́ka kí ni lọ́dọ̀ èyí tó kàn á kọ́dà ilé yóò tó dáa tó èyí tí wọ́n kàn ní kí ni o ijó ní wà lẹ́wọ̀n ọmọ ẹgbẹ́sẹ̀ fún ọ. ṣùgbọ́n náà ní ìjọba rí ọmọ ọmọ ìyá kìí sọ́tọ́ jẹ́mú sí brọ́dà yóò jẹ́ ẹgbẹ́ fún wọn sùn bèèrè wà lẹ́yìn ọjọ́ ẹgbẹ́ fún wọn torí àwùjẹ́rì sọ̀rọ̀ àbá kò ní ìṣẹ́ fún tọmọ ẹ̀yá ni ẹsẹ̀ ẹ̀rọ làlákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ sí ẹ̀rọ lẹ́ẹ̀kejì ẹ̀rọ bá ẹ̀bà kan jẹ́ àfọ̀ òṣèlú dáa fún mi bọ́ wá di kékeré sẹ́ẹ̀ di ọ̀gbọ̀n ṣe ìbálò tó bá di pé lọ́ọ̀kan tí bọ́ ọ̀rọ̀ sọ tọ́nà dá ó gbèdè pàbó ní gbèdè èkó ẹnìkan wá bọ́ ọ̀rọ̀ sọ wá dá yọ̀ọ̀dẹ́ kí bá bà lọ́rọ̀ sọ tó bá jẹ́ pé irun lọ gẹ̀ kọ́ ọmọ ẹgẹ́ gidi kálọ̀ tó sáwọ́ ló ti lọ gẹ̀ so àfáàrí bá jẹ́ pé ìmọ̀ kéré ilé yẹn ṣe èèyàn ẹ̀fáàtì bẹ́ẹ̀ òsì ọmọ ṣẹ́tì ọmọ ṣètò ọmọ ẹ̀jẹ̀ gbèsè lórí ẹ̀ wọ́n bá yẹ̀ kọ́ lé ilé dàrú wò ní wàá bọ́ ọlọ́pàá bọ́ ìjọba kásọ̀ ṣe kásọ̀ ṣe kásọ̀ ṣe afára látẹ̀lẹ̀ àti nínà ti ń fa òun owó ní àlùmọ̀sá bákọ̀ àlùmọ̀kọ́rọ̀ máàlì àdùnnìyà kí ìṣù ní ìsìnà ìyà tẹ́ríkẹ̀lẹ̀ àti ní káàmọ̀ fẹ́ ṣe competition pẹ̀lú àwọn tó jù wá lọ àfà lọ́ fa òun nínú ẹgbẹ́ ìlú sọ̀rọ̀ làbẹ́bí wa mọ́tò sọ́lá ó ní látàn gbùrú ìlàmọ́nú wà ọ̀kọ̀ọ̀kọ̀ ẹ mọ̀ wẹ́ni tó jù mí lọ ẹ wẹ́ni tẹ́ ẹ jù lọ òun ni ó jẹ ẹni mọ́ dúpẹ́ fọlọ́ ọmọlọ́pọ̀ wa lápá òsì fúnra wa kì í ṣèjọba sálárì rẹ lóṣù thirty thousand naira ni ọwọ́ àlọ́ fọmọ sí sùkúù tí wọ́n ti máa ṣàyè two thousand ní táàbù o sì lọ́mọ méjì èlò tó bí ìfì ọmọ rẹ méjèèjì bá one sixty ẹ máa wo ìwọ́n gba páàtì ó sì gbowó lóṣù mẹ́rin kálóṣù mẹ́rin ní táàmù nǹkan tẹ̀ lọ́dídé gbogbo sálárì ẹ̀ jẹ́jẹ́ one twenty kọ̀sán wà ọmọ méjèèjì ẹ kó wọn lọ sùkúù ẹ kó wọn bọ̀ ẹ jẹun ẹ rà aṣọ òsì ọ̀tọ̀ ọkùnrin wà láì òsì ọ̀tọ̀ ọkùnrin àbí tọ́lọ́ mákẹ́rì kọ́ ọmọ ẹ̀jí owó àbí ọ̀rá àwọn kan tí bọ̀ tẹ́gbẹ́ five thousand tọ́bájọ five thousand nínú sálárì oṣù àkọ́kọ́ ẹ̀ẹ́dà déjì kéde o seventy five o sálárì oṣù kejì o tó yọ ìdíjẹ́ rẹ̀ five thousand ọ̀rọ̀ bó ṣe gbọ́dọ̀ dọ́gbẹ̀ owó kan ló o tó wọlé àti bá fi ọba kejì náà ajẹ́ twenty lẹ́yìn ọba méjì ló pé o family ẹlòmí ọmọ ti competition pẹ̀lú àwọn tó jù lọ irú rẹ̀ ò tí kọjá ẹ̀ tó ọ̀rọ̀ agédè ọ̀pá márùn two five ọwọ́ lọ́la gíní ọ̀pá márùn twenty five thousand gíní àwọn buhari tí ọmọ ọmọ báyìí ọmọ níbi dé ọmọ buhari kí ni ayé rẹ irú fóònù fóònù padà three five níbi lẹ́gùn dé lo lo samsung ní fifty thousand naira lo ọwọ́ àwọn olùdó lẹ́bù lè ti kọjá kéde náà máa lo irú àwọn kéde yẹn sòdí náà fẹ́ lo làtọ́jú ní kéde yẹn tó ní fọ́ṣọ̀ yìí bẹ́ẹ̀ lógún báyìí ọwọ́ àlọ́ yá two hundred thousand alọ́rọ̀ ọba ti ní pèsè padà ọwọ́ ọ̀rọ̀ nígbà tó tó orí tẹ́lẹ̀ lè fi ṣe ọmọ pé lẹ́bù tọ́lọ́ ṣe kéde o tó gbé ọ sí nìyẹn irú ẹ̀ nílé lẹ́bọ̀ yìí ti tó gbé jẹnẹrétọ̀ ìwò lágbára kọ́ ọlọ́ra fẹ́ tó òde kéde o lójúmọ́ nígbà tí wọ́n bá ti tà lọ táàkì fóònù ẹ lọ́dọ̀ rẹ̀ níjọ́ ọlọ́ba ní ọdún òróró la ó ní one fifty

kọ̀dẹ̀ sí bó ṣe náà yáwó wàhálà ni ó ṣe kí ni o òun ni ọ́tẹ́lẹ̀ rẹ̀ yọ ìjọba ẹ̀ka sọ ṣe ìdúntẹ̀lẹ̀ àti yìí náà fi ń fa òsì ní alisọ́rọ́ọ̀fù wàtẹ̀bùdì alisọ́rọ́ọ̀fù wàtẹ̀bùdì ìdáàpà ìdáàpà yẹ́nbẹ̀rẹ̀ lórí o ọmọ rẹ̀ fẹ́ ṣe òun náà kùnà ní invitation ti ọkọ̀ tẹ̀ twenty thousand late invitation The invitation wa ń dẹ́bi góòlù á kàlẹ́ àfa àti ìdìbò nílẹ̀ olùdíje ọlọ́pàá ìbàjẹ́ báyìí irú rẹ̀ kọ́ ọ̀sẹ̀ white black tèmi kọ́ fífẹ́ description ni pé ọmọ mi lágbájá òsè wà nínú o láti Òṣòdì ẹ̀wọ̀ kọ̀tọ́ lọ sí kéésù náírà tù tẹ́ ẹ bá wá débẹ̀ ẹ yà ní apá ọ̀tọ̀ afẹ́kọ́ tó ní àtúntò tó ní two thousand wọ́n wà ní òde wa orí ọmọ ẹgbẹ́ náà ọlọ́run fún ọ láti irú buhari bá ṣe wòlíwọ̀ ìrẹ́jọ ìlú ọ̀ ìṣẹ́ ti pọ̀tẹ̀ white and black inú buhari pẹ̀lú ẹ̀ ìṣẹ́jọ five thousand naira ìṣẹ́jọ ti ọ̀fẹ́ kẹ pàfún mo ṣe ẹnìkan ní àìsí pàfún tó lára yìí kò ní èé àìsí tó ń ni ó tó gba pẹ̀ fú lẹ́kù sí ni kéèyàn tọ́lá àwọn ìfẹ́ ẹbí kọjá láyé ibì kan ní lọ́jọ́ ọ̀la wàhálà ní yọ́fọ́sì àbáà ní gbogbo eléyìí bákan náà ara tó lè fa òsì nínú ẹbí ká mọ yáwó wà bẹ́ẹ̀ àbá mọ ìyàwó èlé o àwọn nínú àwọn a àtàwọn nǹkan dé àtàwọn nǹkan dé láti wò lè ṣe kéde o tí ò lè dá wa torí bí tá lọ àáfàá ni àwọn ọ̀nàwó wá ní òsì gbà láti kó bá ìlú wa jẹ́mọ́ ọ̀nà pọ̀ kódà àwọn àáfàá analysis ẹ̀jẹ̀ di wípé òsì gẹ́gẹ́ lè sọ ó ti di ẹbí ti kèfèrí ibi tí màá ti mò nìyẹn òsì kọ́rọ̀ ayé ojoojú ní bóbá níbi ó lè sọ bàbá ìyá gbogbo ọmọ tó gbogbo yóò di kẹfẹ́ ní déyọ ẹ̀ dìtìrú jáde rẹ̀ bèbẹ́ ẹgbọ́ta lórí wa ọmọ ẹ̀ sọ̀rọ̀ láàrin ọ̀sánlá tó bá ń sàdúà àdẹ́bí òní aláwùrẹ̀ ní àwùrù jìbíkà kúfúrì ìwọ ní dikíndí kẹfẹ́ rí àtòsí àwọn torí pọ́nà sọ́dọ̀ kó di ọ̀yà nítorí twenty thousand wọ́n ayé ní àwọn àgbàlẹ̀ lò twenty naira bẹ́ẹ̀ torí ní ẹ̀fọ́ wa ìsọfẹ́lẹ́ ààrẹ tọ́ba ti fẹ́ lò yọ wa ló fi ọ̀rọ̀ ẹ̀lanu sí o kí ni bá fẹ́ lanu sọ́sẹ̀ àti ara ọmọ tó gbóná ọmọ tí wọ́n fún lábẹ́rẹ́ malaria ní ìsára rẹ̀ ọ̀bà láàbíà àbá òsì sọ àwọn èèyàn dìgbò nínú ìlú yìí ẹbí mùsì bá ti pọ̀ jù wọ́n lè irú ọmọ bí ilé táwọn sì ọmọ tán àwọn báwọn lọ àwọn wọ́n dẹ̀ fowó fà wọ́n rà sọ fún wọ́n bá sanwó wáyẹ́kì wọ́n bá sanwó jáàmù wọ́n bá sanwó àdìṣẹ́ wọ́n bá sanwó sùkúù rẹ̀ tí a ní ọ̀nà láti ìlú náà kálọ́bà sí lówó náà ní ilé ọ̀bà sí ṣẹlẹ̀ ṣùgbọ́n ìlú choice àsìkò sì bá pọ̀ nínú ẹbí ó lè sọ odidi ẹbí ní kí o kéfì ni jẹ́mọ́ a sọ ṣe ẹlẹ́kẹ̀ẹ́jì àáfàá àti sì bá pọ̀ nínú ẹbí a máa fa súwù tẹ́lẹ̀ yàtìlà ọ̀la a máa jẹ́ kí ọ̀rọ̀ ọ̀bíríkì àwọn ọmọ a máa jẹ́ kókòrò kúrò sí i tẹ́lẹ̀ ẹgbẹ́jà sọ̀rọ̀ wa jẹ́ pàápàá sí ìbátan ní gbọ́mọ nàìjíríà yìí àẹ́kọ̀ọ́ lè jara wa káfẹ́yàwó lè di mẹ́ta mẹ́rin kámọ́ bímọ pọ́pọ̀ ìjọba ìjà sọ ṣe kálukú fìlà ká ìfún kádẹ́bẹ̀ wọ́n lórí ẹ̀ ọlọ́run ní jọ́ yà bọ́ọ̀ bá fẹ́yàwó lè di mẹ́ta mẹ́rin

ìbí ìdọ́rọ̀ ìgboro jẹ́bẹ̀ tó sì bá wà abẹ́ ọ̀pá pé four children of bringing kọjẹ́ pọ́nà tẹ́ tààrí àwọn ọmọ ọ̀nà yóò lè dá ẹ ní ìsìn nílẹ̀ Nàìjíríà ètò ẹ̀kọ́ ìfọ̀fẹ́ kódà ní Ọ̀yọ́ ṣèṣe lè kódà bí àwọn ọmọ tó ń tí wọ́n sọ ní wọ́n sọ nínú owó tẹ́lifíṣàn náà ọmọ fún rẹ̀ nígbà kíláàsì kan ọmọ mẹ́jọ àjọ kíláàsì kan nínú kíláàsì èdè gbogbo ara àbírí ọmọ mi ìyẹn lẹ́yìn tí ń jókòó ọyẹ sọ̀rọ̀ mi ọmọ àkọ́jọ́ pọ̀pọ̀ lọ kò wí private school mẹ́ṣe kéde o mẹ́gbọ́n mọ́ ọ́nà jẹ̀mọ́ tọ́ọ̀bà mọ́ lọ private school lónìí owó ni private school ti dè mẹ́rin ìlàwọ́ náà ọ̀pẹ́ tí mẹ́rin wà ò dé bẹ́ẹ̀ tí wọ́n á ní bí àbá abúlé àjùbọ ọmọ wọn dáadáa o ó dowó táàbù mẹ́ta tí wọ́n jẹ ní ṣáàlà wọ́n ọ̀fà bí wọ́n lè ògbé tọ́wọ́ ti kọjá táàbù kan àbá ẹ̀wà ọmọ yín sábà ìsì ilé ọmọ àti ìpapò àwọn àti sọ́kọ́ bá pa àpò mẹ́kọ̀ fóònù wà nílọ á ti pa. wà láì dá kọ́mọ́ kílásì mẹ́ta àwọn kọ́mọ́ ní skul tọ́lá àwọn ọmọ ẹgbẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ìfọ̀dẹ̀ sí ilé ọmọ wọn lọlé ọwọ́ apá tọ́wọ́ ti bí àrà ń sọ ẹ̀ tọ́wọ́ á lè lọ́ọ̀bọ̀ ní ọ̀dà kọ́mọ́ ọ̀bọ̀ òbí òde kọ́mọ́ ọ̀bọ̀ ọ̀la wa ń kọ́ sẹ́sẹ̀ owó dédé dẹ́sì màá sọ ọ́dà yìí kò fi ìjọ o kò lè kò lè wá tutù ìwọ wẹ́n lọ private school fees àfikún olówó lọ́tọ́ ọ̀bọ̀n ṣe kéde fọ́ọ̀bọ̀n san jẹ́rẹ́ ọgbọ́n lọ lé èké ìgbà kan lé èké ọjọ́ kò sí ìmọ̀ èkó bí o láwọn ilé èké gbábàdà ní à ń gbowó ni à ń gba owó wà ilé à ẹni kéwù ọ̀fẹ́ ìkéwù rẹ̀ wò lọ ṣé kéwù àlàmúgbà ní kàbí ìwé lòsùn ẹni bẹ́ẹ̀ ti kéwù lọ. àpò òde ìjẹun káàbọ̀ ọ̀bọ̀ sọ̀rọ̀ bára kọ́dà àpò òde aláàbò kọ́mọ ẹ̀kọ́ káàkiri. jẹun àwọn àti àwọn àwọn àti kọ́mọ kéwù ní dúró ṣèkàrà tó ṣe ń gbà yẹn nìyẹn gbogbo àwọn tó jẹ́ fa oníkẹ́gbẹ́ wọn sílẹ̀ fún kéde o graduate yes sáyé èyí wọ́n ẹ̀kọ́ lẹ́yìn kéwú jẹ́mọ́ tó sì bá wà ló bá tẹ́lí àwọn owó ṣe kéde yóò bù ara tẹ́lí àwọn ẹ̀kẹ́ jẹun àwọn àfọ́ àti tẹ́lí àbẹ́jọ òun láàpọ̀ wà láì tó sì bá wà lórí àṣìṣe tẹ́lifíà bẹ́ẹ̀ ló jẹ́ rẹ̀ lẹ́jọ́ ara ẹ̀ ní tẹ́lifíà níyà àtẹ́lifíà tú àlìjìsú yà kọ́bọ̀ ọ̀dá pé bára bíi alimominu lukọ̀wé khairun wà áhàbù yìí là lọ́ọ̀ì nínú alimominu dọ̀yìn tó sì báwa gbọ́dọ̀ àwọn ọgbẹ́ mọ̀ ní balance diet jẹ́ ọmọ gbogbo àrí láàárọ̀ ó fà gbọ́n mú ó dọ̀tọ̀ ọmọ jẹ gúgúrú táṣà àti táṣì

àwọn àbá alára burú rẹ̀ ní wípé ó lè sọ àwọn ọmọ ní kéde àlùmọ́rúgbọ́ aláàárẹ̀ jẹ́mọ́ ẹ jẹ́ àwọn fámìlì tó sì wá ọlọ́run àbíọ́ gba fámìlì bẹ́ẹ̀ ọlọ́ba ní ọ̀rọ̀ lọ́rùn àti là àwọn kan bẹ́ẹ̀ yóò sì àwọn ló wà lá ọmọ orí rẹ̀ orí ọmọ ọmọ lọ́rùn láyé ẹgẹ́ ọmọ ẹsẹ̀ rẹ̀ kò ní jọ bí

kéèyàn ṣe àwọn oúnjẹ gidi ẹja aláàrẹ gbogbo ẹ kéèyàn gbọ́dọ̀ gbé lò wà lẹ́yìn ní máa kóró kànga táwọn kó yé fẹ́ wà láti sàlẹ̀ kànga táwọn ọmọ ídólì ídólì ọmọ pàjẹsì jọba ó lè sàwọn ọmọ ẹja lọ́dọ̀ wo nǹkan tá à ń lo self medication fún kékeré léwu ọmọ bíi ẹ̀jẹ̀ rẹ̀ ní ọmọ bíi ó ti àwọn àìsàn ara sẹ́rọ pé nínú ìtọ́ yẹ ṣe ó kéré jù lọ́dún ẹ̀ẹ̀kan lọ́dún kálọ́mọ̀ sí mẹ́ríkà ìjọba sàyé jẹ ìjọ òye ká ló ti ṣe fáwọn ọmọ ìyàwó àtàwọn ọmọ wa tá a ti wá owó náà jẹ owó sùdíìsì wa àtọ ní ọmọ ìyá wa kan fẹ́ fẹ́

ibò tó bá sọ̀fà ìbùdó wà láì ìfẹ́ sọ ọ̀gẹ̀ ní ọkọ̀ pọ̀ tí dọ́tọ̀ bá di pé o fẹ́ kú lọ́la òun sọ pé ìgbàlú àtọ́lọ́ ẹ̀ lálàáfíà ẹ̀ lálàáfíà ẹ jẹ́ kẹ́mọ̀ ẹ gbé lọ lé kẹ́rí bàtọ̀ bá tọ́jú lẹ́yìn ọ̀sẹ̀ kan ó tó wá gbé wájú ẹ̀sùn ẹ̀dẹ̀ òkú rẹ̀ ó gbé wa táwọn dọ́tọ̀ ti wọ́n ṣe àbórí gbẹ́gbẹ́ ó ara ẹ̀ sì ti dọ́tọ̀ sí yẹ dọ́tọ̀ bá gbé ó lọ́la ó yẹ kán sáà kán lè kó òfin ṣẹ́ni dọ́tọ̀ ó ti di ọkọ̀ fẹ́ kú o wọ́n bá lọ bí ọlọ́pẹ̀ balẹ̀ rẹ̀ ẹ̀ lè kú pẹ̀lú àti ọdún fún ọwọ́ ìlọ́pọ̀ òkú wọ́n wà bẹ́ẹ̀ bá àfáà ló jẹ́ wọ́n wá fẹ́ tó sọ̀rọ̀ pé àfáà ní pọ́blẹ́ nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí nǹkan kọ́rọ́ òkú láyìí ètí ẹ̀rẹ́ ti ní pọ́blẹ́ ó dẹ̀ jẹ́ wà kọ́ta irú ẹ̀ lè sàwọn ọmọ wa àti ìyàwó wa kọ́lọ̀ méjì ó ṣe wọ́n osi lè òsì mo fi wa wa wà lẹ́wọ̀n ẹ̀ka mọ̀ sí medical check up náà lónìí ní ìsìn báwa bá ti wá rówó ṣe kó làwọn ẹ̀ ṣe wa ṣẹlẹ̀ ní ẹbí tí ọba tó sí sẹ́rí tí ọmọ ẹ̀ wàhálà pọ̀ ṣe ó pọ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ bá nígbà tọ́lọ́wọ́ bá sọ pé àlùjálù kọ̀ wà lórí alàdìsá ẹgbẹ́ tí a fẹ́ra wa jẹun wa a gbà wà lórí alàdìsá ọ̀gbẹ́ tí jẹ́kọ̀ wà lórí owó jẹ́kọ̀ wà lórí. nígbà pé àwọn ọkùnrin ló kó lọ́láṣẹ ló darí ọlọ́wọ́ dọ́là bá bọ̀ wú alàpàá

nígbà ọba kọ́ bí ọ bàbá rẹ lọ́kọ̀ọ́ wà òbí díẹ̀ jù tó ọba tó wọlé ọkọ ọkọ rẹ tọkọ rẹ bá bá jẹ ẹkú àwọn ọmọ rẹ ọdún ọdún òbí díẹ̀ jù ṣùgbọ́n kò rí bọ́ọ̀tù òru ó lọ bí kíláà yìí gbé ọyà ìwọ́ wà á tẹ̀lé ìfẹ́ ó lọ bí ẹgbẹ́ ẹjọ́ ọ̀rẹ́ kọ̀ǹtò níwò nínú kíláàsì bàbá tó ti kọ́tún níyàwó ó lọ bí o lọ́tọ̀ yọ̀ọ́ ọlọ́run wa níbi lẹ́yìn tá a gbọ́ lápọ́kù ìdòdè lọ ìwádìí náà àǹfà àtiwọ́tọ̀ ọ̀bà lówó náà ti jẹ́ lè kọ̀ wá lọ́sùn ìjáde lẹ́ni pọ́blẹ́mù ìmọ̀jì obìnrin ò gbà lówó kábí àwọn obìnrin bá gbé ìyàwó àrẹ ìbàdà ìyàwó aṣọ olódìdí oṣù méjì àwọn ìdádó ìwọ náà ní pé wọn sanwó oṣù lábí oṣù èjì kò lè fún nípa wà kó ṣe ká ṣe àtàrẹ kọ̀ǹkọ̀ṣẹ́ rẹ̀ kọ̀ǹkọ̀ṣẹ́ wa sóde àwọn ẹgbẹ́ òní kọ̀ǹkọ̀ṣẹ́ rẹ̀ ẹ bọ̀kẹ̀lẹ̀ ká ṣe ọbẹ̀ àjápa kí ní jàjápa ṣe fẹ́ tó lẹ́dà sí ọbẹ̀ àjápa kì í ṣe fún pa kì í ṣẹ́kù sí àti òkú èkó náà lẹ́rù pọ̀ ó ní àdẹ́bí wọn górí òkú kaná wọn tẹ̀bà wọn tàjápa wọn ṣe kọ̀ǹkọ̀ṣẹ́ wọn tàdàlú wọn tàtàró odidi sixty days èso dàbílù èso dàbílù wà ló èso dàbílù láàárọ̀ jẹ gbàwẹ̀ èdè ọ̀rọ̀ dàbílù twenty yàrá òde àdìgẹ tèmi ẹ sínú sínú wèrè o jọ́sọ̀ lọ́wọ́ kó jẹ níjọ́ lọ́wọ́ o ló wà láì dàbílù èso jẹ lọ́dọ̀ lọ́dọ̀ àwọn kéde o kéde o kóró márùn kẹwàá kóró márùn twenty kí ẹni ìbò ti ìbò àbá ọlọ́run ẹ̀jẹ̀ olóògbé yẹn lọ́rọ́ ó rà àgbà lù rẹ̀ wà lẹ́kẹ̀ẹ́ tó jẹ lọ́dọ̀ mi lọ́dọ̀ lárúbáwá oúnjẹ yẹn ni jùmọ̀ ẹ̀jẹ̀ àgbè sí làákà yìí sẹ́yìn yẹn bá jẹ ti tètè ibù kọjá pé jẹ iye yóò àbọ̀ ìwà tó tó wá ló jẹ ojú sọlọ lọ sọlọ wà àwọn ìyàwó àgbẹ̀ nígbà bá débi solution aláàdì ọ̀sùn solution bá ọ̀sùn bá ọ̀sùn. àṣeyọ́ ọ̀rọ̀ fa ìjà níbi ẹbí fún sí ọ̀bá ti sí wàá dábò tọ́ a kò ní gbéyàwó ọmọ ẹ̀sẹ̀ láti ọkọ mọ́ ṣùgbọ́n yóò bẹ ọ̀yẹ́kẹ́ yóò lọ sílẹ̀ à ń sọ sí ọ̀sẹ̀lẹ̀ ní bẹ́ẹ̀ kọ́ni kọ́ sẹlẹ̀ tó sì bá ti wà ní ẹni tó bẹ̀rẹ̀ òní gbọ́dọ̀ torí kò wọ́n ló ké tà fọ́ ọ ṣùgbọ́n ìṣe ẹjọ́ bí ìṣúra ẹ̀dà bí ìyàwó oníṣòwò sọ̀rọ̀ zainab kí wọ́n pàdé jẹ́ náà wọ́n lọ́bìnrin yẹn ó ti iṣẹ́ tó máa ń ṣe ó dẹ̀ lówó lọ́wọ́ òun ló wá lọ sí ìdáhùn ìṣòwò àtàwọn ọmọ rẹ̀ ẹni wá kẹ́lẹ́ ọ̀rọ̀ àdàbí ìdílé yóò yóò gba ọba wà ọba wà ládàá pé èèyàn ṣe dáadáa sí ẹlẹ́sìn ìwọ tó ọjọ́ mi ìgbéyàwó ọ̀hún gbowó sọ àìsí bàbá rẹ lọ ọwọ́ akó fámìlì yìí lọ́wọ́ láti kó ìtẹ̀sẹ̀ balẹ̀ ọgbà ládàá méjì ládàá kó o ti dáadáa sọkọ rẹ àtàwọn ọmọ rẹ tẹ ládàá kó o ti sàárà kó ọ dánwó lórí ọkọ àti àwọn ọmọ rẹ ó lórí kọ́ ọmọ sàárà kàwọ́ ṣùgbọ́n ọmọ ọjọ́ kan tí wọ́n bẹ̀rẹ̀ bá dánwó lórí ìyàwó rẹ ọgbà ládàá sọ́dá kan. ọ̀rọ̀ ya ní kí wọ́n náwó lórí wa kì í sọ̀rọ̀ fún lórí owó kẹ̀kọ́ lọ́wọ́ ni. bẹ́ẹ̀ báwo ni kọ́mọ ìjàkẹ́ tó ní pé kò sówó àbí ọrọ̀ ajé dojú làwọn ọ̀wọ́ ajé tẹ̀ láti ọkọ̀ wa àbí wa kí ló wa nínú abúlé àtúkẹ́ abọ́ solution ẹbí tí wàhálà yọ yẹpẹrẹ àtúnṣe àwọn ẹ̀fà káwọn ẹbí èlò ti dẹ́gbà and the return yóò wà pàtó ní o ṣe nǹkan méjì lò òsì náà ń sọ jẹ́mọ̀ wà láì tó fojú ara àti àìsàn tẹ́lifà bíi tí bá náà wọ̀ sẹ́mi ìwà ìbẹ̀rẹ̀ làágùn ìwọ lọ́rùn ìlú ẹgbẹ́ à wà lè wọ̀ lọ́rùn ní jọ́sọ̀ bí ayẹrẹ́ bàdàn ọ̀dẹ̀ sọ̀rọ̀ owó lọ́wọ́ kó tó ní fẹ́ jọ́sọ̀ ẹ̀

ẹ̀rọ àwọn ìgbà ẹgbẹ́ ọ̀dẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ní kò sì àkọ́kọ́ wọ́n lọ́dọ̀ ṣe ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o à ń sọ tó sì lè pàdé o bẹ́ẹ̀ pàdé kọ́ fà o òsì ṣẹlẹ̀ táwọn gbogbo bá ń táwọn sọ o ìyàwó tí o ìyàwó wọn ọ̀fà wàhálà o ìyàwó wọn tábùlù o ìyàwó wọn ṣe wọlé wọn o ìyàwó wọn sọ kí o o ṣùgbọ́n tó ìyẹn lè fakọ́ bá àlọ́ wọnú kéde o òṣùwọ̀n pàtó látara kéde o ọlọ́kọ́ ọ̀dà kí wàá di solution àwọn àfáà wá ní solution ọ̀rọ̀ tá a bá ti ń fura pé òun lọ́fẹ́ bẹ bí jẹ́ wọ́n ní àwọn kókó tí mo fẹ́ sọ alákọ̀ọ́kọ́ òun ni fẹ́ẹ́ ní wa àwọn àfáà lè ní solution ọ̀pọ̀ dára torí bá a ti rí nínú hadith tí àlóbi wa sallallahu alaihi wasallam tó ń fi là ń yá fúgbà áhàrù hábílà kẹ́míkọ̀ ọ̀kan ní oṣù wà tó yìí òòrùn tẹ́ṣe wọ́n sanwó oṣù rẹ̀ ọ̀n lọ jẹ́ mẹ́rin fúláì sátidé sọ́ndé ìyá lọ wáàdì kí mo ní kọ́ lọ́wọ́ ẹ̀yà rẹ̀ kò bí kò lè fẹ́ yìí torí kò sóko lẹ́kọ̀ọ́ bọ̀ wọ́ọ̀kì bàdàn ọwà lẹ́kọ̀ọ́ yìí ó lè dènà díẹ̀ ọwà wá ní kókó wà lọ ọwà lọ tẹ̀jú. jama bíbí òkúta láyé o fẹ́ gbàdẹ́ ọ̀rọ̀ àwọn ìlú olóúnjẹ tí àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn lọ́wọ́ rẹ̀ ọwà lọ fẹ́ owó lọ́wọ́ báyìí fàyẹ̀dí à ọ̀wá fàyàkúbọ̀ lọ́wọ́ bí àwàjá o ọlọ́run wá fi ó fi sí àbùkà àtàwọn ó fi gbọ̀ nínú ó fi gbọ́ kó o lóòtù àdẹ́bí jẹ́ káyé ló ń là wù ní ayé alàṣẹ olùfọ́ ọmọ ẹ̀wà tọ̀rọ̀ lọ àtọ́wù àwọn pẹ̀lú àwọn yálà wọ́n fọ àdúgbò ẹ̀sìn ẹ̀fọ́ tó bá fọ ẹni tó fọ okó ìraba ọ̀fẹ́ dójú tí ò tí wọ́n bá fọ ọ̀yẹ̀fẹ̀ yàrá rẹ̀ àti ilẹ̀ tuntun ṣùgbọ́n bá lọ tẹ́lẹ̀ ní ìkàkíjì làbá àbọ̀wà tẹ́lẹ̀ ní ọ̀sẹ̀ fúgbà kan sábíọ́lá nínú sábíọ́lá nàìjíríà tó padà ìparí nàìjíríà sábíọ́lá fẹ́ gìtà nínú sàn rẹ̀ tó ọba fẹ́ gìtà lórí tọ́ba náà wájú lórí àwọn ọba tí wọ́n fẹ́ gìtà rí your present situation ni wọ́n fi náà sọ̀rọ̀ kì í ṣe pa nígbà táwọn bá pe Buhari jẹjẹrẹ Muhammadu Buhari kí lóòtú Buhari lè ṣe president Muhammadu Buhari tọ́ba ìfọ̀kọ́ wọ́n tó ṣe é di okọ̀ rẹ̀ tọ́ba tó ṣe é di okọ̀ rẹ̀ olóṣù tó bá jólówó olówó tó bá jẹ́ ní wọ́n fi ọ́ kìí ṣe pọ́ọ̀mù ẹ̀fẹ́ kìtà lọ láíláí. afọ àdékèyí ò ní àǹkẹ́ sí ìlú àlà iṣẹ́ tá a mọ̀ ṣe sẹ́wárí láàrin odidi bọ́ sálà kan bẹ tí wọ́n ní ká yanjú ṣùgbọ́n ọ̀sásìkò wà láì torí ẹ̀ mo ṣe kó gbogbo àwọn ìwé bíi ten pages sí ìdájọ́ iṣẹ́ tá à ń sọ yìí iṣẹ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ní ṣíṣe kí ní ìdájọ́ ẹ̀sẹ̀ yẹ bàákẹ́sọ́ láàrin kò méjì kò lásòkò ìkọwọ́ ṣùgbọ́n ti di lẹ́tọ̀ tí mo ti pìpì àrẹ ṣíṣẹ́ nínú àwọn obìnrin ní bàbá ní ọjà abá ni mo ti pìpì àrẹ lẹ́tọ̀ ìgbà yẹn fọ́nrán wà fà sọ̀rọ̀ pọ̀pọ̀ ọ̀dọ̀ mẹ́rin làwọn èèyàn pín sí lórí ọ̀rọ̀ ṣe obìnrin èyí tó gbà kò tàwa street òun làwọn onírẹ̀ẹ́dì obìnrin lè ṣiṣẹ́ tá a bá ti rí àwọn ọ̀dọ̀ wá bíjú ṣẹ̀rẹ̀ ìyá àwọn ọgbẹ́jẹ̀ ẹ̀bùn òṣèré àtọ́lá àwọn kan náà àṣàjù wọn lóde ìgbẹ́gbọ́n ṣe rárá ọ̀rọ̀ ṣiṣẹ́ awárí pé ìtọ́sọ ràá ní súdà takò ó béèrè iṣẹ́ ló ṣẹlẹ̀ àṣùgbọ́ oníkiri o mọ́jẹ̀ iṣẹ́ tí ò gbọ́dọ̀ takò àdámẹ́ iṣẹ́ tí ò gbọ́dọ̀ àfẹ́sì primary kéde o assignment ẹ̀ which is ó tọ́jú ọkọ̀ àtikéde àtọmọ àti inú ilé kìí sọ́kọ̀ àtọmọ ẹ̀dẹ̀ká àtikéde o obìnrin ọmọ ẹ̀fọ́ kọ́lẹ̀ òun ní ọmọ ẹ̀fẹ́ bẹ́ẹ̀ òun ní ọmọ ẹ̀fọ́ sí òkò inú ilé méjì ó lè rí pẹ̀lú àlùjẹ́ lè lọ́wọ́ àròjù ìṣòwò gbogbo sẹ́tọ̀ ọba ti ń ṣe tó àfẹ́sì bẹ́ẹ̀ táwọn iṣẹ́ burúkú ni bákan náà kọ̀wé lọ́pàá yìí sì náà ìtàbí bí lọ sẹ̀ kọ́kọ́ ní àtúnyẹ̀ lọ́wọ́ ẹ̀rọ pọ̀ kọ́ gbọ́dọ̀ jẹ́ sẹ́kẹ̀ tí ọ̀wà níjókè olè tẹ̀ láti ọ̀rọ̀ àpàtà rẹ̀ bí kó sì já rù rẹ̀ bí kọ́wé ní àdàdà gbogbo ṣe lé bákan náà kọ̀wé lọ́pàá lọ́wọ́ ajẹ́ lóta ká bí láti ọ̀rọ̀ wa wọ́n wà ọlọ́gà sọ́kọ rẹ̀ so àti àwọn nǹkan dé lẹ́yìn tí ọ̀rọ̀ tó ụwa láàmú wà fún wa yẹn jẹ́ kájẹ̀ lọ́rọ̀ sí ti káwọ́ sọ fún ṣẹ̀kẹ̀ láàrin ṣe tó bá ti jẹ́ ṣẹ̀kẹ̀ láàrin tó bá jẹ́ pé ọ̀tà lọ́wọ́ tó bá jẹ́ ìdáka tó bá jẹ́ pé ọ̀tà bisikíìtì tọ́lọ́ tó fi wọ́n lọ sí wọn ìyẹn jẹ́ àbọ̀ lára ẹ̀ káwọ́ sọ fún ṣẹ̀kẹ̀ ara àlè sọ káwọ́ àìkọ́nọ́míkà káwọ́ sọ́wọ́ lẹ́ gbogbo kàkéèyàn máa ń lọ́wọ́ sí àwọn òṣèlú tẹ́lẹ̀ bá fẹ́ ṣe ẹni jẹ́ one thousand tẹ́lẹ̀ bí ọba ṣe ẹni jẹ́ five thousand ẹ̀yẹ dúró ní lẹ́kùn ṣe ní one thousand tó bí dájú pé wọ̀bọ̀ owó tó bá kù ẹ̀rọ ìjọ ẹ̀rọ ayé ìjọba yọ blọọkù ẹ̀rọ yọ blọọkù ìjọba yọ kéré ẹ̀rọ ṣù àfáà la gbọ́dọ̀ ṣe kéde agbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ àfáà rẹ̀ òun náà ní àlùbáhárà expertise gbogbo tá a bá ń ṣe ká ṣe dáadáa a máa pa kíkéde òun

ó súnmọ́ kí jẹ́ ìpínlẹ̀ rọrùn pẹ̀lú iṣẹ́ tí ó ṣèlérí mẹ́rẹ̀ lọ́bí ṣe ìwò àbí ọ̀lọ́ fi ṣe ìdánwò nìkẹrẹ kan tí ó fi mọ́ ṣiṣẹ́ iṣẹ́ yọ ọ̀rọ̀ wọn wáyé tó. ara ẹ̀yà alẹ́ abẹ́rẹ́ wà sí ìpìlẹ̀ àmà ìwọ tó yá lọ́wọ́ náà lámàá náà ìwọ tó ń ṣiṣẹ́ lámàá náà àìlámàá náà gbà fi pamọ́ nílọ́fẹ̀ lórí ìdíkéde olùsùnkádẹ̀jẹ tí yóò dé ìlú. àtàkàmù ìsìn náà àwọn nǹkan tá a lè náà ti papọ̀ láwùjọ abẹ́rẹ́ ní òtún bíi kíni àwọn akẹ́lẹ́ lè gbéra alẹ́ kó ra wájú kágbẹ́ kẹ̀kẹ́ sẹ́ẹ̀dì kẹ̀kẹ́ tá táwọn ọkọ̀ ọ̀gbọ̀n ọ̀sán owó táwọn àdúgbò yóò fi àtẹ̀lẹ́yìn nínú tó lè sẹ́ẹ̀ lásìkò ní owó tó fi ra ọdún lóṣù five thousand àwọn mo náà sọ sẹ́wọ̀n ní sẹ́ni gálọ́ọ̀nù kan one thousand naira lẹ́ẹ̀mọ̀ ẹ̀rá o àwọn ọmọ bá ṣe maximize fún àwọn ìlú yẹn bá wọ́n ti wà lùjẹ́ náà sakabrik bóyá káwọn náà mọ̀ àwọn abáyé bá rọ̀ lọ́wọ́ kákẹ́wọ̀ àdúgbò yìí wọ́n ní ìbọn òun bẹ́ẹ̀ kábọ̀dù òde ìjọba kábọ̀dù òde ara Saudi Arabia kábọ̀dù òde ara kọ́tọ́rù àbára àtúwé káwọn náà kẹ́ẹ̀bọ̀ sí àwọn olóṣèlú kọ̀ọ̀kú náà alẹ alẹ dálẹ rẹ bẹ tẹ́lẹ̀ ìwé àwọn ọmọ òun kan ní ọmọ lọ rẹ àbáwọn sọlá àtúndò kò tún fún olówó lọ owó tó ẹ̀ka mẹ́ta kọkànlá ẹ̀ka àti kíni o àti ìdí ìjẹ gbogbo bí àwọn ìṣẹ̀lẹ̀ yìí ọwọ́ àti ọ̀rọ̀ táwọn afọ àdéka mójú tó ìjọba ìwọlò bóyé ọ̀rọ̀ wá sí náà wà bẹ́ẹ̀ ẹ̀dá ọmọ ẹ̀sì yẹ tọ́jú káwọn ẹ̀kọ́ kẹ̀kẹ́ kàkà jẹ ọlọ́wọ́ odidi ilé yìí ò mọ̀ káwọn ènìyàn máa ń gbé public toilet yìí kọ̀ọ̀kan òwe máa ti fẹ́ tọ̀ tó yóò lọ́ọ̀lẹ̀ lọ yàgbẹ́ níbi iṣẹ́ rẹ̀ jẹ ẹ̀wà tó jẹ́ pé yàgbẹ́ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ tẹ́lẹ̀ bá wà lẹ́sẹ̀ bá táwọn ìlú ìfẹ̀lẹ̀ là ń tó sì wà bí ẹ̀sìn yọọ máa dènà wọ àwọn èèyàn kù bákan awọn afọ àfáà ní alibakulu islami kájú islami báńkì sísẹ náà kí otu ẹ wà wọn báńkì ìgbẹ ẹ lóde ẹ ẹ lọkọ wọn ẹ wọn tó ẹ wọn fẹ ya fẹ ya olè fẹ gbà wà lẹ olè ẹ àkáǹtì rẹ̀ wà débítẹ̀ wá já fóònù àkókèrè owó sms èbí bọ́ ní láì di sms ní sùkúù mi mo nínú àwọn wẹ́bsáìtì rẹ̀ ní one naira àbí sms nìkan mo dẹ̀ lórí two naira ẹ wá lo báńkì náà lórí wẹ́bsáìtì tí wọn ẹ wo iye àwa tí a rí fi fẹ̀ wọ́n wà já fọ́kọ́ naira lókèrè owó dídì ìdìbò ìṣẹ́ni fẹ́ẹ́ ṣe é lè rà ní wọ́n gbà láti ẹ̀

irú àwọn islamic bank fọwọ́ nàìjíríà bẹ́ẹ̀ àwọn ní òní jù náà tuntun ẹni àwọn abala kan àwọn òyìnbó o a bá rí rí tuntun tẹ̀ tí wọ́n yà lówó lè rí bẹ́ẹ̀ tí ó lè lè rí bẹ́ẹ̀ partnership àkọ́tọ̀ tí ò tí kò lè ní ìrìnbínú gbogbo àwọn ilé yóò ṣe é sùkú ní àwùjọ abẹ ọlọ́pàá bá ti mú bàbá àṣọ tí lóbi ní ìgbà yìí tó ní ìgbà àbá àti táwọn kọ yẹn àdéhùn ìgbàlá ọgbọ̀n ní àlàálá wá sí á tó ń iṣẹ́ tá ń ṣe àlùbáríkà ọ̀rọ̀ àwọn kọ́ńtàkì tá à retí yọ ọ̀dọ̀ wa bá wa àwọn àdéhùn tó lè bẹ̀jẹ̀ kówó yọ ọmọ wọn bí iṣẹ́ ara ọmọ ọ̀yà ìyàwó yẹn lọ́sí yìí ọ̀gá ìṣọ̀ ọmọ ọlọ́run yóò gbè fún wa owó ìjọ jẹun wà سبحانك اللهم وبحمدك لا أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله تعالى وبركاته